إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, àdẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad, sallallahu alayhi wa alihi wa sallam. Abẹ Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Àwẹ̀ Rọ̀mọ̀dọ́ náà mẹ́tàlá tó lójú lójú báyìí àti mẹ́rin láìta mẹ́tàlá tó bá a bá sínú lónìí àwọ̀ mẹ́tàlá parí nìyẹn tó ó túmọ̀ sí pé nínú ìdá mẹ́ta ìdá àkọ́kọ́ ti lọ ìdá kejì òun la wà yìí ìdá kẹta wá ní làìláfùlọ̀ kan dìrì wa nínú Islam ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọlọ́run máa ń fi oore rẹ̀ sí ọwọ́ ọ̀parí gẹ́gẹ́ bí ní bàbá sọ́lùfẹ́ nínú kan tí mò ń wò ẹwọ́jọ́ jímọ̀ oore tó pọ̀ jọ jímọ̀ ẹ̀yìn àlàáfáàrí ọlọ́run ìjọ àràfà táwọn ọlá ní bàbá àràfà oore àràfà tó pọ̀ ẹ̀yìn ọ̀gọ́dọ̀

fún láìláfílà kọ́dìrà tí kálukú ọ̀wà ṣe náà fílà tọrọ tá a ṣàdúrà tá a máa bẹ lọ́n kódà àwọn èèyàn lọ rí ti ká tí wọ́n parẹ́ sínú mọ́sálásí àwọn tọ́lọ́ bá ní olówó lọ́wọ́ lọ múra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́jà ti kò bẹ̀rẹ̀ láìláfílà kọ́dìrà àwọn ọmọ yàwá tí wọ́n ọ̀gánáìsì ètò ìkọ́lọ̀ kó san wọ́n lẹ́sàn-án rí gbogbo ẹ̀yin tí wọ́n pè náà fẹ́ jẹ́ pé ọlọ́run ọlọ́run bá ní ìgbà lẹ́sìn ayé òráyè wá sí yìí school tó bá jásí tó ń fún nìkan lọ́fẹ́ ẹkùnrin ẹ̀ nídìí invitation ẹ mọ́ lọ kéde lórí rédíò ẹkẹ̀dì òde kọ́kẹ́ bẹ̀rẹ̀ kọ́kẹ́ ranjú kọ́kẹ́ àwọn èèyàn ọmọ ìpẹ̀rẹ̀ bí alágbájá ọmọ ní ọ̀rọ̀ à ó ti ń dá bí ń rọ̀ bí òwe táwọn kí ni wọ́n ṣùgbọ́n bí afẹ́ gbọ́rọ̀ lọ ọlọ́run tá a fẹ́ gbọ́rọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ kan ni a ṣe ìdánilẹ́kọ̀ọ́ ńlá ni o ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ ká máa fi sọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì tí máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìwé nínú rọ̀mọ̀bọ́nà ọdún yìí àtàwákù alàlá gbígbára lé ọlọ́run absolute reliance on Allah kọjá sí pé agbára lọ́lọ́run sẹ́gbẹ́ yóò bá yẹn dùn sọ ṣùgbọ́n tá a bá wọnú rẹ̀ àáfàá ti sọ̀rọ̀ sóhun fẹ́ gbára lọ́nà àáfàá ti sọ̀rọ̀ tó ń ṣe wá àti sọ́gbára lọ́nà ẹ̀yin tẹ́ ń gbọ́ wá àti fẹ́ gbára lọ́nà ìmọ̀ọ́mù mọ́sálásí sọ́gbára lọ́nà dàdání sọ́gbára lọ́nà bàbá mọ̀fà sírù sọ́gbára lọ́nà ṣèbírù bàdẹ́ la sírí mọ̀fà sírù tí wọ́n ká pásọ̀ bọ́ọ̀dì tí wọ́n ká mọ́ lọ́wọ́ gbòrògbò ẹ̀rántí lọ́nà àpẹẹfẹ́ ń bẹ̀rùn tí wọ́n ká ọwọ́ bí ibi ọwọ́ báyìí àtàwọn oríkè ní tí wọ́n ká mọ́ lọ́wọ́ sẹ́ẹ̀tọ́ gbára lọ́lọ́ tí wọ́n gé pásọ̀ bọ́ọ̀dì kò fi ṣe ritual ẹ̀ẹ́tọ́ gbára lọ́lọ́ tí wọ́n lọ fi sàárè ò ẹ̀ẹ́tọ́ gbára tí wọ́n sọ nǹkan kọ́lé ẹ̀ẹ́tọ́ gbára tí wọ́n ń ṣe gbẹ́rẹ́ ẹni tó gbára lọ́lọ́run tó máa jẹ àpèjẹ ẹjẹ́ a máa bá bọ̀ díẹ̀ díẹ̀ àfà ní kí lè túmọ̀ àtàwà kù bá a bá sọ pé ìgbára lọ́lọ́ wọ́n ní ìtumọ̀ àkọ́kọ́ òun náà ni alẹ́ ẹ̀sìn máa alàlọ́ọ̀ì wàlà áàdù ìlà àṣà ìtumọ̀ àkọ́kọ́ ni pé tá a bá lè rìn dára lọ́lọ́ọ̀ gbogbo àlámọ̀ rí ẹ̀ ó fi sọ́dọ̀ ọlọ́run ó dìrọ̀ mọ́ ọlọ́run ó sì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kí n tó lè fi lé wa rẹ̀ ọmọ kékeré tí màmá rẹ̀ bá jù òkè ọkàn rẹ̀ balẹ̀ ó wọ̀n ní ṣúgbà ọkàn rẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ìyá ọmọ tó ọmọ mi ó fẹ́ kí mi yọ ọ̀hàn mi ìgbàgbọ́ tó mọ yẹn nínú ìyá rẹ̀ ìjẹ́ta wà fún jama ẹ̀zọ́ mi yé ẹ̀rí ọmọ yóò tó máa fẹ́ níbẹ̀ àmọ́ mi ò lè disappoint níjọ́ ẹ bá wá rí ìyà tó ju ọmọ òkè tọ́mọ fẹ́ ní tọ́jẹ̀ tó mórí lọlẹ̀ tàwa kúrò ọmọ yẹn ti problem naturally fi ẹrú ẹ̀sùn bá gbára ní fi ilẹ̀ ń bẹ sájẹ̀ máa ka aya méjì mẹ́ta mẹ́rin ní kàdí sí wà máa mú àwọn irú ọmọ nínú jọ́tẹ̀ ìtìdélé ayé wà láì ní ìfẹ́ ẹ̀rí yàrí kọ́ wá ju ọmọ òkè ní orí ní òní òsì ọwọ́ ajẹ́wọ́ fọmọ yẹn ọmọ gbára lé ìyàwó ìyàwó ṣe kí ni ọjà ní sàmà ṣùgbọ́n sọ́mọ yẹn gẹ́gẹ́ só nígbàgbọ́ pé ìyàwó òun kò ní tó wọ́ akẹlòyún wálé láàyè mọ́fàlù ààlà àpèjúwe tó ga jù tọ́lọ́run ṣe àwa lónìí bá agbára lọ́lọ́ débi pọ́kàn wa balẹ̀ pé wà láyà lè sùn àáfàá lè sùn àkọ́kọ́ nù kéèyàn ò dìrọ̀ mọ́ náà kó hàn yín mọ́ náà kó sọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́ náà sísọra mọ́ náà yìí gbígbára lọ́lọ́ yìí kọ̀ wá takò máàlà ákùdí bìlà àfà pẹ̀lú pé ń tó lè jẹ́ sábàbà ìtò lè jẹ́ kí lọ fẹ́ jẹ́ mọ́ ohun sábàbà tí ọ̀sà àkùtọ̀ náà ìgbára lọ́lọ́ pẹ̀lú pé bí bá a bá ti nídi sábàbà káṣe kí ni o kálù sábàbà ẹnìkan ó pọ̀ mọ́ 25 years ó ní wà láì mọ́ gbára lọ́lọ́ ọlọ́run sọ̀rọ̀ fún mi ó tún pé táàtì bàbá ẹ̀ fẹ́ yàwó ni <laughs> ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ fún mi ó tún pé fọ́ọ̀tì <laughs> ọlọ́run sọ̀rọ̀ fún mi bàbá tó pé síìtì <laughs> ọlọ́run sọ̀rọ̀ bàbá yẹn gbọ́ àbí ọ̀gbọ̀n sẹ́wọ̀n pọ̀ ń bọ̀ sábà wà àmírù àwọn ògbògbò òun lọ́rẹ̀ kan fi ṣe kan fi ṣe pírẹ́sídẹ́ǹtì àwọn kíni o Association of Ògbògbò àgbáyé kí ni sábàbí tó ní ìdí ìbẹ̀rù jẹ̀mọ́ wọn fẹ́ yàwó yàwó àwọn àfáà ní tó wọn lọ yẹ níta ṣe ní ká lo sábàbí ni pé sábàbí tá a tó lò náà kò túmọ̀ sí tá a jẹ bí tá a lọ sí gbogbo ẹ̀ tó fẹ́ yàwó ló ti lọ ọlọ́run abẹ ọba ọmọ ìyá wa tá à ń bẹ lọ́wọ́ náà ọlọ́run bá ní fún wọn lọ́mọ àgbà ṣùgbọ́n sábàbí ọmọ ní ká ṣe o ó ti gbára lọ́lọ́run kò dẹ̀ ti ọdún kẹlẹ ìyàwó rẹ̀ òbí ma ọdún karùn òbí ma ọdún kẹwàá òbí ma wọ́n wá ní á ah, bàbá kan bẹ ní jẹ̀bù bàbá kan bẹ ní lẹ́sà bàbá kan bẹ nílẹ̀ bàrùbà àfàìjọdọ̀ rẹ̀ láìsí ma tọ́ ọba dọ́dọ̀ bàbá wọn kẹ̀ ń bá ayé kan sórí ni àwọn ọ̀sán ọ̀wà yípo rẹ̀ lẹ́ẹ̀mọ́kànlá ó bí ma sáà ìgbẹ́bẹ́ ni ẹ gbogbo medical test wọ́n lówó wà ókè kò ní medical problem ìyàwó ẹ̀rọ ní medical problem irú ẹni wà lọ ọ̀dọ̀ bàbá kan nílẹ̀ bàbá tó ti lọ nílẹ̀ fòófà sọ́gbára lọ́lọ́ ìjọba ọ̀gbára lọ́lọ́ torí pé gbára lọ́lọ́ ni pé ká mú sábàtì ó ti mú sábàtì kèé ṣe ká mú nǹkan ní ìpẹ̀lọ́ lọ́n ìgbára lọ́lọ́ pẹ̀lú sábàtì kèé ṣe ìgbára lọ́lọ́ pẹ̀lú mímú nǹkan mìíràn pẹ̀lú ọlọ́run àwọn àfáà wá kílẹ̀ rẹ̀ àwọn àfáà lẹ̀ tó lè mọ́ gbòye àfáà wa àlùsàrùjáni nínú tíra àwọn tààrífà wọ́n ní àtàwà kúlù wà sí kọ́tù bímà ìdàlọ́ wà sí kọ́tù bímà ìdàlọ́ wàlìyà ású àmà fi àìsí náà wọ́n ní ti jẹ́ tàwà kúlù ìdí jẹ́ ìgbáralé ọlọ́run lọ́dọ̀ ọ̀dọ̀ àwọn tá a gbọ́dọ̀ gbọ́yé pẹ̀lẹ́rì náà kùránì òun ni àfikọ́ irú ẹ̀ ní tọmọ tí mo sọ lẹ́ẹ̀kan ká ní síkọ̀ trust yóò báwo máa fi trust yóò kéèrì ò ní ìfọkàntán ìgbàgbọ́ tó jìndò nínú ọlọ́run fọ́mọ bá a jù òkè bó ṣe ní síkọ̀ tó ní ìfọkàntán tó dópin pé màmá mi ò lè jù nílẹ̀ sí forí sálẹ̀. àfà ní sàlàwọ́ wà ní síkọ̀tù asikọtu bìmọ̀ àìndà lọ ká ní ìfọkàtà tó jìnnà sí ti ń bẹ lọ́dọ̀ ọ̀lọ́ wàlìyá asù anáàfì àìjì náà ìtí wá ń bẹ lọ́wọ́ àwọn èèyàn tájá kàmùnà ń bẹ̀ wàláì Dangote ò lè sọ nídò olówó jama Dangote ò lè ṣe kí ni lè sọ olówó ṣé gbogbo fámìlì Dangote ló jẹ́ bílọ́níà ṣùgbọ́n bí táwa ti ní ṣòro ní ìgbà ọlọ́run lónìí ló ní pé àwa ń rò pé ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ni ló lè sọ wá di nǹkan àwọn nǹkan tí máa ń sábà ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti wá ń bì àwọn èèyàn wá tí wọ́n gbára lé níbi ọ̀rọ̀ sọ a nídìí ìsọ̀nù wa bá ti jókòó wà láì a ìsọ̀nù ọ̀dà la fẹ́ gbára lé wọ́n mọ́ rẹ́rìn báwọn tí wọ́n lọ sọ́ọ̀tù àwọn ìjọba ẹ̀ chọ́ọ̀chì pásítọ̀ ó nìkan gbára lé jésù irú pásítọ̀ kan tí ìfẹ́ dáàbẹ̀ òun ló mọ́tò bullet proof ló bá jésù ọ̀sọ́ bá àwọn òfin mọ́tò bullet nínú mọ́tò yẹn ẹ̀ẹ́dìmọ̀ pápọ̀ tí wọ́n sọ wọ́n pọ̀ kéṣe yọ kan mọ́tò gùn ọjọ́ pé èèyàn tó níye lè jókòó mẹ́ nínú mọ́tò yẹn òun ni ó jókòó wájú ìgbà ní ìlú ó jókòó láàrin security ọwọ́ àwájú security ọwọ́ lẹ́yìn òun nìkan tí bá ń lọ ẹ́ńtọ́rẹ́jì rẹ̀ ọ̀tọ̀ ní mọ́tò tí ó sáájú pé fàdánwò bá ń bọ̀ ìwọ ni kọ́ ọkọ́ fún èmi ó lè sáré fẹ́rí padà kálẹ́yìn làtẹ́wò bá ti ń pọ̀ níbi ìbáwọn tó wà lẹ́yìn lè kéde o àwọn náà ti ààrẹ lèmi wà ó ṣe kí n sáré wọnú ogbó sọ́ọ̀mù èyí mo ti sọ̀rọ̀ ìdí bá dẹ̀ mú planning for education mo wà lórí òkè múlùkọ́ ẹ̀jẹ̀ níjọ́ kan nígbà tí wàhálà wọn rọ́ọ̀bù báńkì bọ́sẹ̀lẹ̀ ń bá dẹ̀ èmi wà lórí òkè wọn wọn náà tó ti rọ́ọ̀bù báńkì lọ náà gbájú mo rí àwọn security wa tí wọ́n sáré bọ́ yúnífọ́ọ̀mù lẹ̀ wọ́n sáré wọnú agbó olè ìlọ wọ́n bá kí lọ́tọ̀ jùlẹ̀ wọ́n họ ọgbẹ́ ẹ́ àwọn ọmọ ilé ìkọ̀ǹfà ìbọn náà gbé wá nígbà tẹ́ tí wọ́n lọ́pọ̀ fẹ́ sọ ọ̀gá tó sáré gbọ́ yúnífọ́ọ̀mù rẹ̀ tó wọ́n fẹ́ ṣe kí ni o wọ́n sáré wọnú kọ̀rọ̀ pé ẹ́ àwọn kọ̀ǹfà kò làwọn bọ́ ìdè lè o ọlọ́mọdé àìwé ẹ̀wọ̀n bá dùn sẹ́rẹ́ tí ìgbà yẹn tí wọ́n rọ́ọ̀bù báńkì kìkì tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ mo fojú ara mi rí báyìí wà láì sọ́lọ́pàá gẹ̀gẹ̀ ń bọ yúnífọ́ọ̀mù rẹ̀ lóòpin lóòpin rẹ̀ sí ó wò kú fáwọn òbí rẹ̀ ó pẹ́ bọ̀ ẹyọ kàdá ní ọ̀rọ̀ àwọn tábìlì mọ̀ twenty dání kí ni ìbátan bẹ́ẹ̀ ṣe lẹ́gbẹ̀ẹ́ mọ̀ twenty ti wà kó ní ìdíkọ́wò náà fara rẹ̀ sí àwa wá rò pé nọ́mbà one àwọn wá sọ ẹnì kan ní jẹ pé òróró yìí ni ẹ máa ta sórí tẹ́ ẹ bá ti ta òróró yìí yóò ṣe kí ni o yóò máa sọ yín orúkọ àmì òróró Jésù níbi sí òróró ìfún yín owó ọ̀tá òróró àmì òróró sórí ọkọ̀ ra lọ́sọ̀ òkú lẹ́tùrù sí nínú mọ́tò rẹ̀ ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ tó bá tó wá dé nìkan tó bẹ́ẹ̀ sọ òun kí ọ̀pọ̀ sọ aláwọ̀ kan wà wájú àwọn kan wà lẹ́yìn tó bá ti gbogbo ẹ̀ pé wọ́n tó wá sílẹ̀kùn tí nǹkan kan tó ṣe àwọn tó sílẹ̀kùn ní kéde o ní nǹkan kan kan sí yọ wà ẹ̀sùn máa lọ àwọn kan ó tó wà wájú àwọn kan ó tó wà lẹ́yìn yọ wà láàrin gbogbo ẹ̀yìn àgùntàn Ísírẹ́lì bẹ́ẹ̀ sọnù ẹ̀yìn ọ̀wà nílà akẹ́rù pé ẹni tó ní ká máa ta òróró sórí òun lọ́la mọ́tò bullet proof ẹ̀ńtọ́rẹ́ ìjọwà wájú ẹ̀ńtọ́rẹ́ ìjọwà lẹ́yìn tó bá tún sọ̀kalẹ̀ kò ní sáré fàyà gbà kú yóò tún jẹ́ káwọn kan ní kẹ́kọ̀ọ́ lọ kú náà àṣetá bá ń sọ̀rọ̀ gbígbára lọ́lọ́ ní tí ó túmọ̀ sí ni wípé ìtí ń bẹ lọ́dọ̀ ẹ̀dá àgbà pé kò lè ṣe ìtàkàn fún wa àyàfi tọ́lọ̀ ń bá lò yáà jẹ́ pé tọ́lọ̀ ń bá lò ó ti kó sábàlá máa àlà ákúdí ìlà àṣà bọ́yọ́ ọlọ́run ló sábàbí ẹnìkan ṣe súnmọ́ ọmọ ọmọ rẹ̀ ń ṣe nìka ọwọ́ agbọ́lọ́pàá ọgbà àwọn àbúrò ìgbàlá lọ́lọ́ ọgbàrà lọ́lọ́ gbígba ọlọ́pàá ọgbà ọlọ́pàá pé àìsà àmọ́ alẹ́ ráwọn ọmọ burúkú tó fẹ́ dàbí ìlú kò ṣe kọ́ bára lé ọlọ́pàá kọ́lọ́pàá ní ọ̀jẹ̀ kí nàwó ṣe ṣùgbẹ́ nìkan wá sọ ọwọ́ kan ló lè tó ọba ti òpó lọ́wọ́ lè sọ ọlọ́pàá mi ọ sọ níjọba burú bá débọ ọlọ́pàá lè sọ̀rọ̀ níjọba burú ọba débọ ó débọ ọlọ́pàá ti ń sọ nígbà ọba débọ ti sọ̀rọ̀ kí ló kù ìwọ́ tó rò bọ́ ọ̀lọ́ lọ́wọ́ ìjọba débọ ọ̀rọ̀ àwọn àǹfààní kánífì pọ̀ ìmọ̀ àìdà lọ kágbà pé ń ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run a ní trust lágbára pé ìtí bẹ lọ́dọ̀ ọlọ́yìn ọ̀hún fún wa ìtí wá ń bẹ lọ́dọ̀ èèyàn ajá kàmùnà kò ń bẹ èyí tí ń bẹ lọ́dọ̀ èèyàn yọ ọ̀tọ̀ ẹni tí nǹkan bẹ lọ́dọ̀ rẹ̀ yọ ọ̀tọ̀ ọ̀dà nígbà tí àwọn adébùkún bẹ láyé ìlú Ìbàdàn láwà yìí àwọn èèyàn ní á àwọn adébùkún tẹ bá mọ àwọn tí wọ́n jẹun nímọ̀ lédè nígbà àwọn adébùkún wọ́n ti kú èmi ò tí ìrókò ẹnìkan tí ní ìṣèwádìí pé á ẹni tó kú ní challenge yìí o ara àwọn tí lọ mọ́ ẹ jẹun ní mọ̀lédé ni o nínú olówó tó lawọ́ ní nàìjíríà kìí sọ̀rọ̀ ilẹ̀ yorùbá méjì àríṣekọ́ lásán àwọn tó tún jẹ́ olówó atúntò nóòtù àwọn tó jẹ́ olówó bí àríṣekọ́lá wọ́n tún lọ mọ́ ẹ gbowó lé àríṣekọ́lá tí wọ́n ní kánú wọn ní pé à ah, òun òrùkọ́ òun náà gbogbo ṣe ń náwó yìí sẹ́ẹ̀ mọ́ iye àwọn tí ń jẹ lára àríṣekọ́lá gbọ̀n wà ní ayé níjọ́ àríṣekọ́lá ti kú sẹ́ẹ̀ lé sọ èèyàn kan fún mi tọ́wọ́ ajá sí wípé torí parí ṣe kọ́ lòsìkè wá takù. àti gbogbo àwọn tí ń bẹ lọ́dún èèyàn ọlọ́run lo nǹkan yẹn ní sábàtì lásìkò kan ẹni yẹn máa kú tó wá kú ajẹ́kọ̀ ti ní ti kú yín kú ìsọ́ yín gbogbo dáadáa tẹ́ ẹ ti rò fọ́dún èèyàn okú ọlọ́run wa ń sọ nínú súrátùlù fòrókọ́n Quran chapter twenty five verse fifty eight wọ́n bá kàlẹ̀ alálẹ́ àyè ilẹ̀ bí mi yẹ kẹ́ ẹ gbára lé wàtàwà kàlẹ̀ alálẹ́ àyè ẹ gbára lé ẹni tó bá lè jẹ́ alẹ́ àyè tẹ́ ẹ bá fẹ́ gbára lé kẹ́ ẹ gbára lé ẹ bá ti lè jẹ́ alẹ́ àyè kí túmọ̀ the ever living ẹni tí ò ní láíláí ajẹ́pẹ́ tọ́bá níbẹ̀ tọ́bá wù ọ̀gbára lẹ́sàn fún ìṣèbísàn góòlù fún láíláí tọ́bá wù ọ̀gbára lókè ìbàdàn ìbòkè ìbàdàn ò ní kú àbòkè ìbàdàn ò dùn tọ́bá wù ọ̀gbára lé ọ̀sán ìbọ̀sán ò ní kú ibi táwọn èèyàn ti gẹ́ẹ̀tì ẹ̀rọ ń bọ̀ àwọn tó ẹnìkan ọlọ́wọ́ ọmọ ń bọ̀ wá wọ́ ọmọ wọn mú lọ́dọ̀ bàbá kan

ìbá bẹ́ẹ̀ ṣe kò sí ìgbàgbà bí jẹ́ ètùtù oòrùn kan ìbá bẹ́ẹ̀ ṣe ní bá ìgbàna ogún kàtà lọ àtàjì mọ́ wọ́n fẹ́ yọ àjọ̀nú yẹn fún òkọ́mọ̀bà máa dà láàmú kó lè lọ́kọ kó lè bímọ àwọn àfa àwa ṣerú sí àpò wọ́n tẹ̀sí kọ̀nẹ́ẹ̀tì àjọ̀nú yẹn wọ́n dẹ̀ sí máa olóyún ó sì ètò sọmọ torí kó ń kọ ọlọ́run ni wọ́n ta iná kànú òní iná kànú òní iná kànú òsàlẹ̀ tù ọlọ́sìn ló sábà sí ìwọ́n tó ọba gbára lé bàbá àkùnfẹ́ ló lè fún ọlọ́run ajẹ́pẹ́ bàdàwò bá sọmọ tí bàbá yẹn bá kú ó tó lọ gbókù rẹ̀ nù sàárè tó ọgbára lé àlàyé igbó òtúkò tó gbára lé kí ni òkú bẹ̀sẹ̀ kẹ́límà òkú tó lè wà ní ìròyìn ọlọ́run tọ́lọ̀ ti fámìlì nínú <laughs> tó bá jọ́lọ̀ gbogbo ayé o àlàáyù alìkílà pẹ̀lẹ́ mọ́ ó kọ àlàáyù nínú àdúrà tó lágbára jù tẹ̀lé ọjà àfa àpamọ́pọ̀pọ̀ ilé ìtọ́wáṣe wà àṣùbádàn láìpẹ́ tó ń sọ kó bo rájà rádaràdà àrídèrèdè ránwọ́n tó ń fáwọn èèyàn mẹ́tàlí èkó àwọn mẹ́tàlí súnà gidi wà láì ọ̀bẹ àwa ṣe ó sì jẹ fún wa nínú mẹ́tàlí ńlá tó jẹ́ pé súnà ló fún wa àbá àtàṣe ìní sọ fún yín dèdè ní bàtà kì í sọ fún wa náà àbí ṣé fún yín kan nù ẹ̀ gbogbo tẹ́ ẹ bá rí ẹ máa ṣe yá hajjú yá pọ̀ ṣùgbọ́n jẹ́mọ̀ tí mo pè kí mo pè yá hajjú alábẹ́ ìfilẹ̀ bẹ̀rẹ̀ lọ́lọ́run ẹgbẹ́ kọjá yín ọmọ ọ̀tà kí ni kẹ́ ẹ máa ṣe yá hajjú yá pọ̀ ṣù ẹjẹ́ tètè ẹgbẹ́ kọ́lọ̀ wọn bá yín sán kí ni kẹ́ ẹ máa wí yá hajjú yá pọ̀ ṣù ẹ̀ ń wá sọ lọ́dọ̀ ọlọ́run kí ni kẹ́ ẹ wí yá hajjú tẹ́ ẹ bá ń gbọ́ àdúrà gbogbo nìṣe jẹ́mọ̀ kí mo pè é ẹ rí i pé ọlọ́ọ̀lọ́ máa àfáàbò fún àwọn nọ́ńfààtì ládùúgbò rẹ̀ yá ayù yá kọ yúmù alálá ìlà ìlà àwọn náà kẹ́kọ̀ọ́ fi ẹ̀fí sí ìpínlẹ̀ wọ́n kẹ́ fi sí ni tẹ́ ẹ máa tọ́wà ń bẹ̀ tẹ́ ẹ sọ fún yín nínú ọkọ̀ ọlọ́ọ̀ márùn-ún kọjẹ́ kí ayáfùlì kùrù sí yìí kọjẹ́ ọ̀gá gbogbo ayé àkùrà ní àlàáyùl kọ̀yú mọ̀ wà bẹ́ẹ̀ ọ̀gá ayàfẹ́ ti lè máa wà sọ oúnjẹ ò lè sọ yín àtẹ̀jẹ ò lè sọ yín àwọn tálásídẹ́ǹtì ìjọ ò lè sọ́kòkù wọn bóde oúnjẹ máa ń bẹ lára wọn ìgbàdí bẹ́ǹdì wọn wọ́n ti kú dànù wọ́n tún kí àlọ́dọ̀ ọ̀rọ̀ kan kú lórí pé wọ́n mú nǹkan mímọ́ lọ yá hálù yá yìí ọwọ́ àwọn okùn ọlọ́run márùn-ún tẹ́ ẹ bá ń ka kù sí dáadáa wà láì mọ̀kànlọ́ fúnra ó dá mi lókè déwájú ọba tí ń jẹ́ àlá ọlọ́run máa sọ ní. àwọn táwa náà lè bá ẹni orúkọ kan wọ́n ó súnà kẹ́ ẹ tó wọ́n ẹ máa ka kù sí ju ọlọ́run máa sọ yín ọ̀sẹ̀ wà wá ọ̀sùn sọ ọtí ọ̀sẹ̀sẹ̀ wá oúnjẹ ọ̀sẹ̀sẹ̀ alahayu alkọ̀yúmọ̀ alahayu alahazu àwọn ọkọ̀ tí o sún gbọ́ tó parẹ́ tájẹ̀gbọ́ tó pòórá kọ̀ sájẹ̀gbọ́ lè dúró lẹ́gbẹ̀ẹ́ kù sí ẹ̀ńtọ́ ya olórí ẹ̀ńtọ́ ya olórí ibú jùláyé àtọ̀run ṣàìsọ́ọ̀nù ni ọlọ́ọ̀jí zakatuli fitiri sọ́kúsọ́dọ̀ àbúrẹ́ra àwọn nǹkan àtọ́rẹ́ àánú àwọn mùsùlùmí sọ́kúsọ́dọ̀ àbúrẹ́ra ọlọ́ọ̀jí àbúrẹ́ra gbé sùn òun lọ lórí ibú nọ́mbà 1 gbogbo ayé tàní ń jàjẹ̀ lẹ́gbẹ̀ẹ́ èṣù ṣàìtọ́ ìbílíf òun ló yọ lórí gúúsù òun làjẹ́ tó òun ló só tó gàzì òun lẹ́ni òfò tó gàzì àbúrò rà gba mú ó ní òun tí ń kọ́ ní tó máa ṣe kùrìsí yìí ni ọmọ ṣe kí ni òun ni kó o máa kà tó o bá ti ń ka kùrìsí yìí gbogbo tó o bá fẹ́ kọ́lọ̀ ọba àlejò ọlá kọ́ máa bọ́ ọsán yóò máa bọ́ ọsán láyà dáhàlà máa kà mí náà lọ yòhàfíbó yòhàfíbó pa tó ti yé ní ìsìn tó ọba ti ń ta ọmọ rẹ̀ ń tí ọmọ sọ ànábì ní sọ̀tà kọ́ká wàhú àtàkùn sọ rẹ̀ sọ́dọ̀ sọ̀rọ̀ òdodo ló ń sọ ṣùgbọ́n òun gan fúnra rẹ̀ òkùnrọ̀ kí gan fúnra ìjọba òkùnrọ̀ bẹ́ẹ̀ ọlọ́run wá alàlà lẹ́bí láyà ẹni tí kẹ́ ẹ gbára lé lẹni tí ò ní kú láíláí torí pé tẹ́ ẹ bá gbára lẹ́nìkan ẹ̀mí nílé gùn tẹ̀mí ẹ̀ lọ o tẹ́ ẹ bá gbára lé èèyàn pé à séwù ni mo gbára lé séwù lè ṣáájú yín kú tẹ́ ẹ bá gbára lé ìmáàmù ìmáàmù lè ṣáájú yín kú tẹ́ ẹ bá gbára lé ọ̀sán ọ̀sán lè ṣáájú yín kú tẹ́ ẹ bá gbára lókè Ìbàdàn wọ́n lè wó òkè Ìbàdàn lọ́la kan sọ́dọ̀ tẹ́ ẹ bá gbára lé ọ̀ṣun wọ́n lè da omi ọ̀ṣun kádà ìbáàdì ẹ̀rọ ọ̀bùnmí kání títì jẹ́ ẹ wá gbára lẹ́ni tí wọn ò lè dà ìbáàdì ẹ̀ ẹ gbára lẹ́ni tí wọn ò lè kọ̀ǹfáàdì ẹ̀ ẹ gbára lẹ́ni tí wọn ò lè sọ kó tó dòkù láíláí ẹni tó yẹ ká gbára lẹ́ni yìí àfáà ní ìyẹn ló fà á ọlọ́run wá ń sàlàyé fún wa nínú ọ̀nà míì nínú Al-Qur'an ọ̀rọ̀ míì máa dàkú máa yàn lójú

gbà á má gbà á ẹgbẹ́ ìgbà ó ti fún mẹ́fà fún mi tẹ́ ẹ bá ti gbàhùn ẹgbàrà lọ́lọ́run lórí ẹ̀ ọlọ́run ní ìgbà yín tọ̀nà á ilé ṣé kí n tà kí n má tà iṣẹ́ ẹ bá ti sẹ́nu kò ẹgbàrà lọ́lọ́run lórí ẹ̀ àṣegbàrà lọ́lọ́run ó tún débi àwọn nǹkan tí máa ń fa iyèméjì má regret èyí tó o bá ti sẹ́nu kò pé lọ́fẹ́ ṣe ń gbàrà lọ́lọ́run kódà tí ò bá wà bùkọ́rẹ́ gbígbà pé tọ́lọ ní ọ̀sẹ̀lẹ̀ ìyẹn ni ó sọ àwa di ẹni ọlọ́run tòótọ́ bá ọyẹ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ Muhammad nípa akágbára lọ́lọ́ àwọ̀ síbi ìgbára lọ́lọ́ àwọ̀ díẹ̀ nínú bánàbí anábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú àdíìsì àfa àwọn àrùmọ̀ gbọ́dọ̀ kàtọ́ fẹ́ẹ̀rẹ́ àdíìsì mo fẹ́ ká yìí màá tó fi líìdì àdíìsì múmọ́rù mi yọ dábìí sí múmọ́rù méjì mo fẹ́ ká àdíìsì àfa àwọn ọmọ gbọ́dọ̀ kàtọ́ ọ̀dọ̀ alákọ̀ọ́kọ́ rọ́bì àlọ́wọ̀ àyùn wọ́n làrùn zákọ̀kọ̀ kàmọ̀ yẹ́rùsọ̀kọ̀ tọ́ ìrọ̀ tẹ́gídúhì máa ń sọ wọ́n pẹ̀lú òṣèré pọ̀ ọ̀nà anábì lẹ́yìn ọmọ adámà sallallahu alaihi wa sallam kálẹ̀ bá lọ gbára lọ́lọ́ nígbàra lọ́lọ́ ti òdodo kí èsè pé díẹ̀ eh, ọkùnrin òtó eh, ọlọ́ngbẹ́ ní abẹ́rù ayé lẹ́ẹ̀mẹ́sàn-án kábẹ́rù òun lẹ́ẹ̀kẹ́ àwọn àfáà àti máa sọ kó òkè àwa sọ bí ọwọ́ àkùnwà nínú kùránì níbo wà láì ọlọ́run sọ rádaràdà ẹ̀ẹ̀bẹ̀rù ayé ọ̀dà wá fọ́ ayé fún mi ìwọ tó sọ̀rọ̀ ìjọ sọ̀rọ̀ ìwọ ọlọ́run ní ẹ̀bẹ̀rù ayé ìfọ́gbàdìrò ní ẹ̀bẹ̀rù ẹ̀bẹ̀rù oṣó

sí ọ̀rọ̀ kí la fi jẹ́ ọmọ ọ̀rọ̀ ẹ̀yẹ ẹ̀yẹ ó jì tẹ́gí dúró máa sọ yóò jì lẹ́ni tí kùn rẹ̀ fálá lẹ́ni tí kùn rẹ̀ wà empty tí ò so oúnjẹ ń bẹ̀ wàtẹ̀rúdù bìtọ́ọ̀nù wàtẹ̀rúdù bìtọ́ọ̀nù ìgbàfẹ́ yọ ọgbà èdè rọ̀ yẹn ó ti yó jẹ́mọ́ sẹ́gbà àlàmúsọ́lẹ̀ yóò á ní ẹyẹ ò ní sàṣùn á ní ẹyẹ ń jẹ bẹ́ẹ̀ lẹ́yẹ ń lọ sí wọ́n lọ fẹ́ yẹ lóúnjẹ sí wọ́n lọ fẹ́ yẹ lómi àfà ẹ̀ bá ti sọ́jú láìpẹ́ àwọn ẹyẹ wà láyé gbà pé á ìgbára lọ́lọ́ wa ló ní problem èmi ti kẹ́kọ̀ọ́ kan nígbà covid mo ti sọ láì máa yẹ lectures covid ti kọ́ mi lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí ń wò mí kèé ṣe ṣẹ́tà ń ṣe là ń jẹ ṣùgbọ́n pò jẹ́pà àti ní ara tàwa kúlù ara ìdára lọ́lọ́ náà ni àlàáfúdú ìbílẹ̀ àfà kákẹ́yìn sábà ti ní ṣẹ́tà ń ṣe àfà ń ṣẹ́wò lẹ́ ń ṣe à èmi ò rédíò ní kì èmi o èmi o kọ̀ǹpútà ẹnjìníà ni mí o èmi o bábà ni mí o èmi o tíṣà ni mí o èmi o bíkìlẹ̀yà ni mí o kákẹ́ ní nǹkan kan tí ó jẹ́ sábà ti àlàálì kìí ṣe ń tàǹsì là ń jẹ ṣùgbọ́n ń tàǹsì wà ní sábà bíi kéde o ń tàǹjẹ. àwa ní ìjọba ló sùkú ó dídí oṣù mẹ́fà láti ti sùkú ìpànìyà twenty twenty lásìkò kófí náírà kan wọlé fún wa ààfì àwa náà gbáwẹ̀ nínú kófí àṣẹléyà nínú kéde o kófí àtìgbà kọ́fíìdì ó ti wá jẹ́ kó ní mi pé ah, gbogbo wàhálà alẹ́ ayé tá a wà náyà ìkásà ní nǹkan là tí ó jẹ́ sábà ọlọ́run ti mẹ́tò fà nígbà wọ́n ti àwáyé ní ìsìta wa kú lóòótọ́ nǹkan lè mọ́nà bó ṣe yẹ kọ́ lọ ẹtí máa pẹran méjì lé yàlẹ pẹran kan atápẹran ẹtí máa pẹyọ kan ọ̀pá kankan àwọn kásá fún òǹdè tán pa ọ̀tá alẹ́kùnrinlá kálá abá lè pẹran lọ́lọ́run ọlọ́run bá ti ọ̀rọ̀ wa bí ẹyẹ àwọn àfáà ni ẹmọ́ ṣe mú séèkì ẹyẹ òjòkùn pané o ẹyẹ ṣe kí ni ó fò lọ káàfáà kan náà wá jókòó kó ní ibi tí ọká bá ká sí lórí ẹ̀wọ́ a máa káàbà àfọ́ òlè lọ àfáà kí mo bú ta ni ọmọ ìjókòó ọ̀pọ̀ máa ń ké òkú sí kankan kẹmọ aláǹgbá kí àdúgbò tọmọ báwọn èèyàn tó ewé pọ̀ àfáà babaláwo lè bí o

kọ́ máa pa láǹdàkì àdúgbò kọ́ máa lérí sáwọn èèyàn pé wọ́n sanyé nì toró ti láwọn òkú ojú lọ́wọ́ ọ wá ní ìdí ọ̀ká bá ká sí lórí rẹ̀ máa wá bà lọ́rọ̀ sọ̀rọ̀ wa bí ẹ̀yẹ̀ kò ní yóò ṣe bí ọ̀ká ọ̀ká tó ọlọ́ka bí ọba ká sí ìlórí rẹ̀ ẹ̀rí ẹyẹ kò ní tí ó jẹ láàpọ̀ ṣùgbọ́n ṣe kí ni jẹ̀mọ́ ọ jáde ìgbà tí èdè ọlọ́run ṣe kí ni ma máa ń ṣẹlẹ̀ sáwà náà ọmọ ń ṣẹlẹ̀ tèmi tí mò sọ̀rọ̀ yìí náà téèyàn ó lè má naira lọ kódà ìgbà ní ìyá lè má naira lọ́wọ́ èèyàn wà yáwó mọ́tò lọ́wọ́ ẹlẹ́à ìgbà téèyàn ọba fi dé wàláì èèyàn ó jù nínú ọ̀fù lọ́wọ́ yàtọ̀ sí tọwọ́ ó ṣèbọn náà ni ṣùgbọ́n sí ìgbára lọ́lọ́run wá tó tẹ̀yẹ ẹyẹ ò ní bí ọ̀jẹ̀ láàárọ̀ ó sì gbàgbé ọlọ́run yòó ni ó kú òní àwọn àfáà ní ìtẹ́yẹ ṣe ni àlà áṣùdú bìlà àṣùbà ó wò pé tóun bá kú òní ẹ bá dẹ̀ wo ẹyẹ lóòótọ́ wọn a máa bà sórí fẹ́ǹsì lé káàkiri gbogbo àwọn oúnjẹ tẹ́yìn rògbè owó èso ẹ̀yẹ ọba yóò sàjẹ́ omi tẹ́ ara gbé sínú kiri ẹ̀yẹ ọba yóò mú omi

wọ́n gbà wá anna ọ̀rọ̀ bọ́lọ̀ lọ́kàtọ̀ ọ̀bí ọlọ́wà ayú lákìyà náà sà min áàlì ìyàmù wọ́n láàfà àwà wọ́n bá rí àwọn èèyàn kan nínú àwọn ará àwọn ará Yemen bá wọ́n wọ́n pè ní ìṣòro Yemen àwọn ará wọ́n bá bá wọn ara abomi ńgbọ́lẹ̀ ti wá kí lẹ̀ ń ṣe ti gba bí iṣẹ́ lọ kọlu láhánú lè mọ̀tò àwọn àtúnú àfáwọn wọ́rù àwọn ẹni ọlọ́ọ̀lẹ̀ wò yìí sẹ́wọ̀n kẹ́ tí wọ́n ti lọ́dọ̀ wá bí náà nù ńgbẹ́ bá sọ fún fi <laughs> àáfà yà àmọ́ sọ fún màmá ní ó kú àìbà àmọ́ màmá ní ọlọ́run tó lọ́la nínú bá kú ẹjẹ́ agbọ́ ó bí kọ mílẹ̀ pé màmá yí abẹ́wà jẹ òkú o làáfà ó sì máa sọ ìyàwó onígbólóyún pé àwọn ọmọ ilé ọ̀kan ọmọ ìtọ́jọ́ mẹ́ta ta àbó ti ní àárò ti ọ̀tọ́ la ń súnà wọn ò pé yóò sì máa wóde súnà ọmọ ẹbí wa bẹ́ẹ̀ èèyàn pè wá gan àti ráyè lónìí <laughs> ó pè wá àti ráyè lọ èé sì gbéraga wà lọ́ọ̀yà lọ́wájú bá tó àpárò nínú àlàkọ́ ọ̀rọ̀ èèyàn tí ń bẹ ń wájú wá pọ̀ ju àtúntò bá ní lọ. tẹ wá rí lónìí irú táwọn ará yámà yìí ń ṣe làwọn mùsùlùmí kan náà ń ṣe wọ́n wá ní àwa tó wo ìlú àwa lágbára lọ́lọ́ àwa ẹni ọlọ́run àwa ẹni ọlọ́run àwa la alúà láti bí oṣù mẹ́rin táàrí sánmà òun ọ̀wà àti sáwọn èèyàn lọ́rùn ọwọ́ alúà láyé ṣáájú ìjàmọ́ àtà wádà ìjùmọ̀ àtà kò kírò jàmọ́ kò kírò jímọ̀ olóhùn fẹ́ dẹni ọlọ́run ò dẹni ọlọ́run bá nítorí ò lè ṣe ìsìká nípò kọ́ mẹ́jẹ̀nu èèyàn lè ṣe ìsìká àfìsí ìbá sínú rọ̀mọ́bọ́n ọ̀fẹ́ máa ṣe ìfẹ́ kan wọ́n lè orí àbó tí ẹ̀fẹ́ gbogbo àti tó ń gbẹ̀gbà rẹ̀ máa gbà wọ́n máa gbé sáàrì wà fún àti sínú láti máa kí jàmá rẹ̀ máa kí jí mà. kẹ́nì kan kẹwàá jókòó táwọn sára sí ilé ẹ̀họ́ náà ó mọ̀ tá a jẹ wa ó yẹ kọ́ jẹ kòkòkò. wọ́n ní wọ́n wá sọ pé bala á ń tó àlùmọ̀tẹ̀kìlú náà ẹ̀yin lẹ̀ ń sọra níbi ẹrù lọ́rùn àwọn èèyàn ẹ̀ gbára lọ́nà ẹ̀yin lẹ́ sọra yín di ẹrù torí bẹ́ẹ̀ ṣe wà yìí ìsìn nígbè bí bá pa yín bí ìkẹ́ ẹ̀ máa jí pẹ̀tró mọ́sálásí tà bí ìkẹ́ ẹ̀ jí ẹni mọ́sálásí tà bí ìkẹ́ ẹ̀ sí àgé mọ́sálásí kẹ́ ẹ lọ jí tà bí ìkẹ́ ẹ̀ máa sọ sún ọmọ káàkiri pè sábẹ́ pa yín torí bí ò é fún bára kú ẹni yóò gbára lọ́lọ́ ẹ̀ ń ṣe bí ẹni tó gbára lọ́lọ́ ẹ fẹ́ sọra yín di bọ́tì lọ́rùn àwọn ìnáwó ìmọ̀tàwá kìí ó ní fẹ́ rí ẹni tá a lè sọ wípé ó gbára lọ́nà mẹ́rin yóò fi àhábàtà fìlà àrùn wàyàtàwà kàlọ̀ àlàlọ́ọ̀í àzàwàjàlù ẹni tó gbára lọ́nà lẹni tó lọ sí inú ògbó ọwọ́ àgbẹ̀ àgbàdo ogun jéró ogun iṣu ogun ẹ̀gẹ́ ọwọ́ agbára lọ́nà lórí sẹ́ẹ̀rọ̀ tí wọ́n rẹ̀ báwọn àgbàdo ìtọ́ bá jáde àápà àárín ìpẹ̀lẹ̀ ẹ̀yìn òfin nǹkan kan ẹwà alẹ́ gbára lọ́nà kí ni sábà tọ́lọ̀ ó fi ìtẹ̀ mú rọrí nínú ìwáyà mi wọ́n náà fọ́ àwọn ọmọ wọn wá yọ wọ́n yọ pankẹ́rẹ́ wọ́n wá lù wọ́n bóòdù ṣé ẹ gbọ́ pé sánmà máa ń rọ góòdù àbí sílífà ẹ̀yìn yóò ẹ̀ gbára lọ́nà wọn náà wọ́n lẹ́gbàá bóòdù torí pàtàkì bí ìsọ̀rọ̀ ẹ̀yẹ ọ̀lẹ́yẹ jókòó sójú ẹ̀yẹ ṣe kí ni

àwọn tẹ́sẹ̀ rí 200 ní bẹ́ẹ̀ ni bóyá wọ́n lè máa rí 150 mọ́sálásí irú rọ́bọ́ pápọ̀ nílọ́rẹ̀ méjì yọ́ parú ẹ̀ ní muslim yọ́ parú ẹ̀ ní challenge yọ́ parú ẹ̀ lọ́jọ́ yọ́ parú ẹ̀ bódìjà àti kó kan bá ń rí ọkùnrin sọ́ọ̀mù wa olóhùn ní mọ́sálásí báyìí irú rọ́bọ́ pa náà rẹ̀ ó fẹ́ parọ́ báyìí ojú wa ti lọ ẹ̀mọ́ dùnú ẹ̀jẹ̀ wo òun ló nira ni. ìwọ̀n lati ti ṣiṣẹ́ ni ṣùgbọ́n ọ̀làláàfíà láti máa tọrọ ọ̀làláàfíà ti ṣiṣẹ́ ṣùgbọ́n mọ́sálásí ti mọ́sálásí. wa àánú tí wọ́n ń sáré ṣe wá ní ọjà akálà àná ṣùgbọ́n tá àbá wà ọ̀gánáìsì a sọ ìsìláàmù ti ẹ̀sìn oníbàárà ojú èèyàn fi máa sọ ilé ìjọsìn lè ti ilé bára ẹwà rí akẹ̀lẹ́ àmọ́ sọ̀rọ̀ owó kí owó lòun o èèyàn lè jókòó àdúgbò ògbó lọ wà ìwọ́ ìmáàmù à ẹgbẹ́ nǹkan lé o nǹkan lé o tó bá fún ní twenty thousand lónìí tó bá náà tán ni ó tún bẹ́ẹ̀ torí pé ẹ́mbàsì lè sí igba bára kò ní ní tẹ̀lọ́rùn làjẹ́ mọ̀mọ́ ẹ máa fowó ìta irú iyọ̀ ata tó bá ti náà tán ni ó tún wù pé èrè lóhùn fẹ́ rí di irú ata jẹ̀sì jẹta tóhùn ṣe bára òun rí sẹ́wọ̀n oh tù ìjẹ́rí òun rí five one àná òun rí two four sẹ́yìn fọwọ́ bára gbà ní ó lè pé jẹ́ ilẹ̀ ìdẹ́ ìṣiṣẹ́ gan lọ tó bá jẹ́ pé ibi táwọn olówó wà ló ti lọ tọrọ owó ó dà ó bára lè rí hundred thousand ibi tó ti sàn ló máa pé ah, ẹjọ́ torí ọlọ́run ó ti wà ní nọ́ọ̀lá ẹgbẹ̀jọ́ ọgbẹ̀yọ̀kẹ́ ló kù ẹgbẹ̀dẹ̀ ojú sopó rẹ̀ wọ́n láì sàyẹ́ nìtọ́jú ìrówó ni ẹgbẹ̀jọ́ Bẹ́ẹ̀ bá lẹ́rẹ̀ kẹjọ́ kẹlẹ̀ ó fẹ́ àmàmà ọlọ́run jẹ́ fún sopó ẹ̀ màmá sẹ́ láka ẹwájú pọ́mà mi bọ́yọ́ láka ìjọba sáré gba òpè ìyá òní pọ̀ ẹ̀ wọ́n bá transfer owó sí ayẹra aláàkóso fún one hundred thousand fifty thousand ọwọ́ adìsí pé àpùtẹ̀ ah, bára yìí pé bàjẹ́ hundred thousand ẹni tẹ́ ẹ̀ ti tẹ́ gẹ̀ẹ́ ẹ̀rọ hundred thousand lójúmọ́ yóò ti àrò pé yóò máa tọrọ ọmọ báyìí àìgbára lọ́nà ni wúmọ́rù ṣe fún wọn lẹ́gbàá bóòdè èèyàn yìí èèyàn bí ni ọlọ́ọ̀ o mọ́ ṣe wá lẹ́nu tí yóò máa tọrọ káàkiri tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tó wà níbi kágbára lọ́lọ́ àwọn àfáà kàtọ́ pọ̀ gan ni o àǹfààní alákọ̀ọ́kọ́ òun ni pé ẹni tó bá gbára lé ọlọ rọ́hátù sọ́dẹ̀ jẹ́wọ́n tí mo gbé o rọ́hátù àsọdẹ̀ òun tọ̀ òun ní tí mo gbé yóò ní gbogbo táwọn èèyàn torí ẹ̀dá àmọ́ ẹ ń gbágbá ọlọ́dún òkè ọlọ́run ló mú wá anábì wa Muhammad sallallahu alaihi wa sallam anábì bí ọmọ méjì nínú ọ̀tà bẹ́ẹ̀ ni àdúrà ẹ̀kọ́ ọmọ mélòó jẹ́ àbọ̀nà ọmọ méjì mẹ́fà sí lójú ayé tọ́bá jẹ́lẹ̀ yóò bàbá lọ́pọ̀ ọmọ jẹ́ àwọn àjẹ́ ni àwọn oṣó àwọn èmèrè àwọn ẹlẹ́bọ lóògùn lọ́pọ̀ ọmọ jẹ́ ṣùgbọ́n nígbà táwọn ẹbí pàbọ̀dọ̀ ọlọ́run ànábì ṣe kí ni o onífọkànbalẹ̀ ìyá wa Aisha ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n tún gbà wá jàmọ́ ẹ̀ máa gbọ́ mi dáadáa wọ́n tún gbà wá pé ó di tí oṣù méjì ọlọ́run nínú tó dá mi lójú gbogbo àwọn tá a jókòó ìkọ̀sẹ̀lẹ̀ sí wa rí ta ló ṣẹlẹ̀ nínú àwọn tá a jọ lọ odidi two months àwa àdáná nù fámìlì wa kódà kọjá kọ̀ǹkọ̀sán wọn ò dáná wọn ò gbé nǹkan kaná wọn ò gbé nǹkan ka ààrò bí Yorùbá ṣe máa ń sọ wọn ò jẹ ráìsì kọ̀ǹkọ̀sán wọn ò jẹ wa aláṣẹ̀kọ̀ wọn ò jẹ sápálá wọn ò jẹ mẹ́mẹ́ kí náà wá ń jẹ èso dàbí nù fáwọn àtúnú sí i èso sábúrú bàbá tí ẹlẹ́ àwọn akẹ́sọ pé bàbá ìsọ̀rọ̀ kẹ́lẹ́ ọ̀kẹ́ àbábá ní ti támúrù mẹ́wàá sínú abọ́ kọ́dẹ̀ sí ọwọ́ tébù wọ àkan ti gbé ìsọ́rù nínú <laughs> wàhálà ní àmì òde ìyàwó mi ò tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀ támúrù ti mọ̀ jẹ lánàá lásán <clears throat> kí n tó kí wọ́n gírí bí yọ́ bẹ́ẹ̀ lè rí ṣe ní èdè ìdàgé mo tí ìsìn mọ́kẹ̀ẹ́sì panu jẹ́wọ́n tí mo ṣe kíyàwó mi kí wá délégé bá ń gbé ìsọ́rù wọ́n ní bá lè wa àti ẹ̀kùnkọ́ bẹ́ẹ̀ sọ́jọ́ olè pé nínú àdí odidi oṣù méjì náà àdájì náà jẹ tábùrù wọ́n wá ara mu wàrà àti ẹ̀yìn náà bá ní gba tábùrù mo ti gbé fúrádé lónà sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí mo ti gbé kòló àyà àbí mo ti gbé díńdá ju ìsìsẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kódà kó gbé fáìfà láì sí sí àbí òlàndíà yúgọ̀ọ̀tì ọ̀ọ́kọ́ lẹ́tà tí ó jù ní ọpọ́n nù ó rí ó jù ní ọpọ́n sí pé à irú wo obìnrin wo wà lélẹ̀ ìtorí ọlọ́ ní fi sínú èso dàbí inú tí mo lè jẹ fọ́ọ̀tì sí ìdí ìmọ̀ pé mo ó ní bí oṣù ọlọ́run ti ọ̀balẹ̀ nígbà tó gbára lọ́nà sẹ́ẹ̀rí tó fi àwọn àìgbára lọ́lọ́ ọwọ́ aṣọwọ́dẹni tí one thousand ti wọ́n ẹlòmí ọ̀rọ̀ ọmọ bí ló ń torí ẹ̀ kúrò lé pásọ̀ kan bọ́ sí pásọ̀ kan àfa kan bọ́ sí àfa ọkọ̀ sọ ìsìláàmù mi níbi ó ti ń wá ẹlòmí ọ̀sọ̀ fún pé nítorí onídìí ni pé onídìí tí ẹni àmì òróró olúwa kọ́bọ̀ ń sọ pásọ̀ ní pásọ̀ àwọn àfẹ́sùn kan náà ti délé ayé ó lóo nídìí àtọ̀ wàlí wòlíì wọ́n ní sí wọn láyé irú àwa wòlíì rẹ̀ orí ẹ̀sẹ̀ kúrò ní ológójì ọjọ́ tí mò ń bọ́ lọ sọ̀rọ̀ àtọ́ mi ìwà rẹ̀ nìkan ara rẹ̀ ní ọkọ̀ torí ìfẹ́ màá ṣe alúà ológójì ọjọ́ tí bá ti wá jáde ọwọ́ àbá ìdàtọ̀ wòlíì jàmọ́ ní torí ẹ̀ lóyún ọ̀wà owó gbogbo ẹ̀ ọmọ kò sì tún padà pọ́ lọ́mọ àwọn nǹkan kọ́ ọmọ ṣẹlẹ̀ sí wa nú ayé tá a bá lè gbára lọ́nà rọ́hátù ah, ọkàn wọn ọmọ balẹ̀ ọlọ́ọ̀gbọ́n fi á lọ́kàn balẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ gbígbára lọ́lọ́ ọmọ ń fa násúrú mínà lọ wà pátá ọmọ ń fa kọ́lọ̀ ọ̀rọ̀ àyànṣe ó dẹ̀ máa sínà dáadáa fún ni ẹjẹ́ alùnà bí yù lọ ìbùrọ̀ yìí alẹ́ ìsọ̀lá jùlọ ìsọ̀lá gbúrùpá mànábì ìbùrọ̀ yìí nínú ẹni tó dára lọ́lọ́ láyé nínú àwọn first class prophet ulula azmi márùn láwọn ànàbí ọlọ́sàn jẹ́ resolute prophet àwọn ànàbí tó jẹ́ pé ìgbára lọ́lọ́ wọn á ọmọ nípa pọ̀ ara wọn lànà bí ìwà ìbùrọ̀ yìí alẹ́ ìsọ̀láàtú wàsálà anábì Ibrahim nínú nǹkan tí a mọ̀ nípa rẹ̀ ni pé wọ́n dáná wọ́n dẹ̀ tẹ̀ lọ náà ṣé àmọ́ pé nǹkan àmọ̀ ni pé iná máa ń ṣe kí ni ní máa ń tó yìí pàápàá máa ń parọ́ lẹ̀ Yorùbá á ní àṣẹ náà ní náà fi àwọn tí máa ń pọ̀ pọ̀ àtàrà pé wọ́n gbẹ́ra lọ́lọ́ náà ni mùsùlùmí tó bá gbẹ́ra lọ́lọ́ kò ní máa pọ̀ pọ̀ torí máa pọ̀fọ̀ mú nǹkan mi mọ̀ lọ́wọ́ ni bá máa pọ̀fọ̀ tó bá kú lórí ẹ̀ yóò jí àlọ́dọ̀ lọ. ó ní fi jó àṣẹ òrùn fi hàn ọlọ́run ní ìsọkúsọ lẹ̀ ń sọ. tó bá jẹ́ àṣẹ náà fi jó ọ ye kí ló jó àná gbogbo olùdájí lọ ní tó ṣe sáà bọ̀ yìí. tọ́lọ́ bá ní kárí tú rẹ̀ ìbí ìlú wa tí gbogbo orú ìbàdàn kan wá dájú tó ń torí ẹnìkan báwọn fẹ́ sùn náà wọ́n dẹ̀ da ìbí jọ wọ́n dẹ̀ dáná sí láwọn tí máa ń jẹ́ kí kí ó jò jọ́nà ṣẹ̀fẹ̀ lásìkò tiwa ìpẹ́trò kẹrosíìnì ọ́ìlì dísù bóyá lásìkò tí ó wà láàlà bóyá bí ìlàjì bí nǹkan gbogbo tí máa ń jẹ́ kí ní ó jò wọ́n dẹ̀ dàbí mẹ́dẹ̀jọ. ànábì Ibrahim kéde ń tí sọ àṣùgbọ́n náà lọ́rùn ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير Ànábì ọlọ́run ni ọlọ́run lè gbára lé, ó dẹ̀ tó mi láláràn ṣe. Ọlọ́run wá fẹ́ sọ fún gbogbo ayé, sóyà bí oye. ọlọ́run ní ẹ máa gbọ́ mi mo wá ń pàṣẹ pé yá náà rù lẹ́ẹ̀ná tí wọ́n sọ pé àṣẹ ẹ̀ná ló fi jó gbẹ́nu tán àṣẹ ilé ọlọ́run mi náà fi ń jó yá náà rù kù ní ìbàrídàn wá sàlámà nàálà ilẹ̀ rọrí wàárọ̀ tó bèèrè ìkàyédáhùn fàjà àlùnà mọ́lá ọ̀sálí níbòmí àlàáfàlì ọlọ́run ni mo wá ń sọ fún náà ìrẹ́ náà ohun tó bẹ̀ kó ohun tó lónìí tó ráṣẹ èmi ọlọ́run ní náà fi jó àṣẹ èmi ọlọ́run òórùn fi ràn àṣẹ èmi lòjò fi rọ̀ àṣẹ èmi látẹ́kùn fi fẹ́ àṣẹ èmi nílẹ̀ fi máa rí tẹ́ẹ̀gbọ̀n pé ilẹ̀ rí àṣẹ èmi lẹ́ẹ̀fì máa rí volcanic eruption tẹ́ra àwọn ìlú kan tí náà máa jáde lórí àpáta tí ó máa lé àwọn èèyàn kí yá náà rúkú ní ìbàrídá wà pàlá mọ̀nà aláìbẹ̀ ọlọ́ọ̀ni iná ọ̀gbọ́dọ̀ tó lónìí kí ṣe bá ọ̀gbọ́dọ̀ tó lè ká iye sí fánàbí bùrọ̀ yìí ac tí ọgbọdọ fa kàtà ac tí ọ̀gbọ́dọ̀ fọ tútù ac sórí ọgbọdọ fọ ac tí ọmọ ẹjẹ́ ti tà láàáṣíà ní fún Ibrahim wà láìbí náà ṣe dájọ́ náà ànábí anábí bá jáde wọ́n ti rò pé ah, ọwọ́ wa ti bá ó ti dẹ́rú ànábí Ìlọ́lọ́wọ́ bá ṣe ń sọ́nú súrọ́tù àálà ìmúràn bá súwọ́n 73, Kùrán jàpá 3 bá súwọ́n 73, ọlọ́ọ̀ni ẹ̀rá àwọn ẹrú ọlọ́run mẹ́kan, àwọn tọ́já sí pé tí wọ́n bá ń sọ fún wọn pé ìrìnà náà sàkọ̀dí dámà owó làtún pàtàṣàwò. Tọ́bá sọ fún wọn pé àwọn àjẹ́wọ̀n ti láwọn ọpa yìí jẹ, àwọn èèyàn máa ti kójọ wọ́n láwọn ọ̀rìn lé e mọ̀, ẹ ẹbẹ̀rú lẹ́bọ lóògùn wọ́n wà á sọ wípé ọlọ́run ní wọ́n sọ wípé fẹ́ẹ̀ rí gbogbo àwọn yẹn fi wọ́n lẹ̀ àwọn ọ̀bẹ̀rú wọn ọlọ́run là ń bẹ̀rù fásádàwùmù ìmàna ìmánì wọn ò tó wá lékún pé àtàjẹ́ àtúntò àníwọ̀n òsì wọ́n ń bẹ lóòótọ́ ṣùgbọ́n tọ́wọ́ bá ní wọ́n ń bẹ èèyàn bí rẹ ní àtẹ èèyàn bí mi ló só oṣù àjọ ń wà ń kàrà àjọ ń kírun mọ́sálásí wájẹ́ mùsùlùmí tí èbá kírun àjọ ń pàdé méjì ní láńlọ́ọ̀dù oṣù ọ̀wá láti sánà ẹ̀ tó lè fọ́lé wà láì tó lè sàládà fẹ́jì ọ̀jáde lára ọba gbá ìjọ̀nù burúkú yẹn wọ̀ lọ́dọ̀ alágbà tọ́ ọba sàládà lórí ìṣẹ́ orí torí o kú ọlọ́run rẹ̀ tọ́ ọba yẹn bá orí tájì ọwà lẹ́ẹ̀ tí èèyàn èèyàn ló sọ agbára bá ń lò ìgbà yẹn náà lò fáwọn àwọn èèyàn wá sọ pé à tí máa ní ìdíwálé fún wọ́pọ̀ olùwò hasbunallahu wà ní ìmọ̀lúwájú ìtí wọ́n sọ ní pé hasbunallahu ọlọ́run ọba wá tó wá wà ní ìmọ̀lúwájú òun sì lẹ́ni tó dáa jù lẹ́ni tá a máa gbára lé tí máa tó ẹni tó bá gbára lé ìjàbọ̀ sẹ́rẹ̀ ìgbà rí ànábì ìwà ìbọ̀ yìí àfáà níyẹn nìkan fẹ́ẹ̀rẹ́ wọn tó bá gbára lé ọlọ́run ara ń tẹ́ ti mọ̀ pé ìgbára lọ́lọ́run pàtàkì ni ọlọ́run máa tó wọn yóò wá ṣe tí wọ́n fẹ́ fún wọn lọ́nà tí wọ́n rò ẹgbọ́n tọ́lọ̀run ọba sọ wá máa ń yàtà wà kalẹ̀ aláwọ̀ ìfàwọ̀ àtúbòrò ìnà lọ́ọ̀ àbá àlejò amúrèé قد جعل الله لكل شيء قدرا tàbí ní jama wà mọ́ ìyàtọ̀ wà kàlẹ̀ alọ́lọ́ ọwọ́ àṣùsù tó tọ́lá ayé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá gbára ọlọ́run ọlọ́run tó ẹ ń bá jẹ́ pé ní tòdodo ọgbára lé mi máa tó yàtọ̀ sí pé máa tó máa tó ṣèjẹ́ ẹ̀mú fún yẹrí súkù mẹ́nà àìsú láàyà pàtó ibi tí ọ̀ràn kà péjẹ ẹ̀mú ti wá ní ìtúnṣe ìjẹ́ ẹ̀mú fún bẹ́ẹ̀ ara pàtàkì gbígbára lé ọlọ́run afá lára pàtàkì gbígbára lé ọlọ́run ọba àlejò ọlá òun náà ni alẹ́ṣẹ́fù wàlẹ̀hìmáyà ní màkà ibi ṣẹ̀ṣọ́ ẹ ń bá gbára lọ́nà ọlọ́run ọ̀sọ̀ yọ́ dẹ̀ là kúrò níbi àwọn ètò èṣù tẹ́rí bá ṣe jókòó yìí èṣù àtàwọn ẹni èṣù wọ́n lè tẹ̀ lórí kálukú wọn wọn ò fẹ́ kára àwẹ̀ gbà wọn ò fẹ́ kárí ìrùn kì ó dé ẹ̀yìn tọ́lọ́ bá bò láti èṣù ìfẹ́kẹ́ rí sàkáyọ̀ yóò ní kẹ́ sáwọn ah! nínú fọ́ọ̀tì mílíọ̀n màá wá yọ ah! àwọn sẹ́ẹ̀rí gbogbo bá ti lè gbára anábì wa Muhammad nínú àdìsí tí àfa wa anásọ̀ máa máa lè kí wọ́n gbà wọ́n wọ́n lánàbí ní màá kọ́lá ìdá àkàràjà ní báyìí bisimilahi tawakkalitu ala Allah wàlà haúlà wàlà kúwátá ìlà billah yùkọ́ọ̀lù láwù kìíta wáwù kìíta wáwù kìíta wàtànáhà àni ìṣẹ̀tọ́ọ̀n fàyẹ̀kúlù ìṣẹ̀tọ́ọ̀n ààkàrà káyífà látàbí rọ́jù rẹ̀ ọ̀dìwú di yàwó àkú fi yàwó àwókè rọ̀wá sẹ́ríta bá gbára lọ́nà ọlọ́run sọ wa níbi gbogbo èdè èṣù yọ́ sọ wa kúrò lọ́wọ́ èṣù nínú àwọn ọmọ ní ọlọ́ba ni yọ́ ń wọ́n lòdì sí ọlọ́run tí kí àtọ́ ìpè ara ti lè gbára náà

ẹ lọ ra àwọn ìwé bí ìwé islam muslim ìwé citadel of the river gbogbo àwọn àdúrà yẹn mẹ́mẹ́ wọ́n kọ arabic ẹni tí ò tún lè kalárúbáwá wọ́n kọ transliteration transliteration tí wọ́n kọ níwèé wọ́n tún wá kọ translation ìtumọ̀ rẹ̀ àdúrà tá a bá bóde lé tẹ́ ẹ bá ti lè bóde lé báyìí ẹ lọ bí iṣẹ́ ẹ lọ léèwé ẹ lòdè súnmọ́ ẹ lòdè nìkáyìí ẹ lọ gbogbo bí ẹrí ẹ máa lọ kẹ ẹ sọ pé bísímìlà tàwákálítù alọlọ wàlà haúlà wàlà kùwàdà ilà bìlà yàrá tó ṣe kù ní bísímìlà yìí tàwákálítù alọlọ wàlà haúlà wàlà kùwàdà ilà bìlà bísímìlà tàwákálítù alọlọ wàlà haúlà wàlà kùwàdà ilà sẹ́rílẹ̀ ìfì ìtùgàn pẹ̀lú baba bàbá bàbá ti mà nípa akéwù ẹ ti rí láúlà ń bẹ̀ ẹ ti rí táwà kálítù mọ́gbọ́lúwa dúró àwọn èèyàn sọ ní táwà kálítù gan fílù àfáàyè mọ́gbọ́lọ́ dúró púpọ̀ táwà kálítù púpọ̀ fílù àfáàyè ẹ máa wò mí o bísímìlà àǹfààní ọmọ ìdákẹ́yìn ọgbọ́lọ́ dúró ẹ máa wò pẹ̀lú ọkọ̀ ọlọ́run ni mo ṣe ń jáde lẹ́yìn èmi ò tó ń dè mọ́ ìgbàdí o mi ò gbé nǹkan kan rùn o mi ò fi nǹkan pápá ọlọ́run ni mo fi kọ́ gbogbo ara mi o bísímì láàyè ẹ lọ wo àwọn tó máa ń lásídẹ́ǹtì ẹ lọ wo tó ń yọ nídìí wọn lápá wọn wọ́n tó kú sẹ́lẹ̀bọ̀ gbogbo tí wọ́n ti ò ní ká má lásídẹ́ǹtì níjọ́ tí ní ìbá wá gbàgbé ọlọ́run rẹ̀ lé èyí tán ni ọmọ ọdún sábà yọ ọ̀kẹ́ pariwo ní ọmọ ọfẹ́ padà nílọ ọpọlọ rẹ̀ ta ń sọ fún ọpọ́ òní kú ọ̀nà ta lọ sọ láti lẹ́dẹ̀ bí o ti rántí ọlọ́run kékeré jẹ́mọ́ ẹ̀jẹ̀ ọba ọ̀kan tí pè méjì aláhájì wátàwákàl alàláhájì lẹ́bí làyẹ̀mú tẹ́wá ti fẹ́ kù yẹ ní bísímìlà pẹ̀lú ọkọ̀ ọlọ́run ni mo ṣe ń fún mi alàlá ìwọ ni mo gbára lé ní ọ̀gbára lé nǹkankan wàlá haúlà wàlá wátà ìlà àbìlà jama tó yà tí ó yẹ èmi ò ní ọgbọ́n kan mi ò lédè mi ò lágbára àfi tá a ní o sáà pé kọ́mọ sẹ́wà kan náà kọ́ sẹ́wà ọ̀gá wàláyé mi ò mọ̀ nǹkan kan olódo ni mi ọ̀gá ẹ̀ sáwọ̀ tọ́lọ́ mọ́ ńlá ni. tẹ́ẹ̀fẹ́ tó bá ara rẹ̀ inú tiwa gẹ́mọ̀ ń dùn ibùn kòrò kó ti nípa gbogbo tó ní nǹkan wà láì ọ̀lẹ́ ni débi pé àti ẹ̀wà parọ́ òdodo ni àní ìgbàgbà kódà ìwọ tó jẹ́ pé security security mẹ́ẹ̀ẹ́dógún tó ọba ti ń lọ o torí wọn náà ti dèèyàn ńlá o ọ̀nọ́mà àwọn èèyàn kan to attack látara pé ọlọ́run ti èèyàn gúúsì pọ̀ náà ní ìjọba lè fọ́n ọlọ́pàá méjì mẹ́ta má gbọ́kàn lè fọ́n ọlọ́pàá ní sọ o kẹgbà pé just for protocol sake kó o tó kò lè pé wọ́n lọ bísí láàyè pẹ̀lú ọkọ̀ ọwọ́ ọlọ́run ní mo fi jáde tàwàkálí tó hálà lọ́ọ̀rì ìwọ ọlọ́run ọba ní mo gbára mi ìgbára lé security tàwàkálí tó hálà lọ́ọ̀rì ìwọ ọlọ́run ní mo gbára mi ìgbára lé mọ́tò bullet proof tàwàkálìtù alàlọ́ì èmi ò gbágbára lẹ́ẹ̀tù kankan tàwàkálìtù alàlọ́ì mi ò gbára láti jẹ tàwàkálìtù alàlọ́ì mi ò gbára lẹ́gbẹ́rẹ́ o tàwàkálìtù alàlọ́ì mi ò gbára lọ́fẹ̀ ìyọnú àgbà tàwàkálìtù alàlọ́ì èmi ò ní kankan tí mo gbára lé àfọba ọ̀kan ṣoṣo wàlà haúlà ìlàbílà èmi ò lọ́gbọ́n kankan ni ò lóògùn èmi ò ní kankan ni ò ní kankan mọ́ tàwa ni mo ní ìlàbílà àyàfọ́ ọlọ́run tó ti yà ní òye ẹ ti lè gbọ́ yé bá ń tó ń léwà ní tó ní pé mo ṣe wí àdúrà yẹn tán àwọn mọ̀lẹ́ká ọmọ sọ pé kù sí ìta ọlọ́run ti tó wà wù kí ìta wọ́n máa sọ wà wù kí ìta wọ́n ti tọ́ sọ́nà òní dídàkudà wà tàná àánú ìṣàìsàn àwọn èso ọmọ wa bí la pẹ́ eléyìí tó ti bọ́ lọ́sọ rẹ̀ ẹjẹ́ àmọ́ ọkọ́ eléyìí ó <laughs> transformer kò tẹ́ sáré mà jẹ́mọ́ sí ẹyin tó bẹ̀ kọ́ sáré mà pàtà ìwọ́n tó ti tàdúrà yóò ti dà pàtà gbogbo àwọn tí bọ̀ ẹni ni wọ́n wọ́n fọ̀ dànù ṣùgbọ́n ṣé máa ní ìwà gbé arabi àti ní pọ́blẹ́mù lórí gbígbára lọ́lọ́ tẹ̀mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀mbà ti sọ àdúrà yìí èso ọmọ wa sọ fáwọn ọmọ ogun ẹ̀gbẹ́ à kí lẹ fẹ́ ṣe fọ́mọ èèyàn yìí ẹ̀ tó jẹ́ pé ọlọ́run ti tọ́ sọ́nà ọlọ́run ti tó ọlọ́run ti là eléyà lẹ́bí kan fi ṣe òfin níjọ́ tá a bá wá gbàgbé tá a ṣe tá a fi bó de nílé èṣù ó lè bá wa mú nǹkan lẹ̀ ọlọ́run mọ́jà máa gbàgbé mi tó bá tiẹ̀ dára lọ́nà ọmọ sórí ire ọlọ́run sànú wa. <clears throat> àǹfààní sẹ́ẹ̀rí ara àǹfààní gbígbára lọ́nà yusafibu mahabata lọ́yìn a máa fa kọ́lọ̀hún nífẹ̀ẹ́ yẹn a máa fa kọ́lọ̀hún ṣe kí ni ó nífẹ̀ẹ́ yẹn irú ẹ̀ láyà tá a kàlẹ́ ẹ̀ka ní sọ́ọ̀tù alá ìmọ̀ràn class one fifty nine tọ́lọ̀ ní fáyidá àzám takọ́ta wá kalẹ̀ àlàlà tẹ́ ẹ bá ti pinnu lórí àlámọ̀ ní kàfẹ́ tẹ́ ẹ fẹ́ ọlọ́run ní ẹgbára lọ́nà torí pé iná lọ́ha yóò ṣí kúlù mọ́tàwá kìlè iná lọ́ha wọ́n tó lo tàwùkì ẹ má fèrè méjì dájúdájú ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí máa gbára lé ìwọ tó ọba fẹ́ kọ́ lọ́run nífẹ̀ẹ́ rẹ̀ títọ́ lọ́run ti yọnu sí ọ olùkọ́ ayé kan máa bínú sí ọ ìwọ ń wá yọ̀nú ayé ọ̀n wá yọ̀nú ọba tí ń jẹ́ Allah gbogbo àwọn ayé tí ń yọnu sí ọ ìwọ́n tó lè padà lẹ́yìn rẹ lọ́la wọ́n tó padà sọ́dọ̀ ẹ̀ lómi ṣẹlẹ̀ mẹ́rin tí máa ṣẹlẹ̀ ní òṣèlú táwọn olóṣèlú ọ̀sọ̀ fọ́ọ̀kì ẹnìkan ilẹ̀ṣẹ̀ lè kàárọ̀ làwọn bá padà lẹ́yìn ẹ̀ ṣùgbẹ́ ni tọ́lọ̀ ń bá wà lẹ́yìn rẹ̀ ilẹ̀ṣẹ̀ ọba àkú wá ń sẹ́kọ̀ọ́ ọlọ́run ní padà ṣẹlẹ̀ mẹ́rin tí ó dìrò kó wọ́n lọ ájì ọgbára lè pé ẹ̀gbọ́n mi olóṣèlú ńlá ni wọ́n wọ́n ní pé wọn ò rí rẹ̀ wọ́n bà ní físà rẹ̀ ṣe gbé ni wọ́n jáde tí ti ẹ̀yà mi kan tó gbára lọ́lọ́ ọ̀lọ́ dáadáa ni ìyàwó ara wọn máa gbé wa ọlọ́ àwọn èèyàn dẹ̀ fi lọ ó kú dá ìgbéyìí físà àbá àjáde ó sì lọ òṣìṣẹ́ àdúrà staff nti ẹ̀ lè sọ fáwọn èèyàn pé màá gbogbo ẹ̀ díẹ̀ ti dàrú ń bẹ lọ kọ́nà bá di lọ́dún ìní olóore àáfà bá a ṣe tó nọ́mbà ọ̀bá lọ mọ́ àtọ́wọ̀ yára ti wà náà bá ní lẹ́yìn tó ti lọ àìmọye ọjọ́ ní yàpọ̀ ọmọ bí ó ṣe wá lẹ́yìn eré ni àwàdà wà láì ọlọ òde ó tún mẹ́bùn ìwọ́tọ̀ bá rò bá kìtìkẹ́ sí ájì ọ̀nà tó tẹ̀lẹ̀ ẹ̀lọ wà ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ ọ̀n ẹwà mọ́ ní ayígene arìgene arìgenegene wọ́jà tẹ́bá ti wí báyìí wọ́n bá níwá bísà níwó òde ó ti mọ́bẹ̀ odó ló mú jàmá gbogbo nǹkan tá a bá ti ń gbára lọ́lọ́ ọlọ́run ò ní fẹ́ wa ẹni tó bá ti lè rí ìyọ̀nù ọlọ́run ò nídìí ìyọ̀nù ayé jàmá ti mọ̀ pé ayé ń yọnu sí ọ̀gá tẹ́lẹ̀ tó ti á di pẹ́sidẹ́ntì báyìí títà òfin tó rò fáwọn kan yọnu sóhun náà ayé bóò ní gbogbo lọ́wọ́ báyìí nìyí ọwọ́ àmì olè rẹ̀ àwọn kan pẹ̀lẹ̀ lórí íńtánẹ̀tì ẹ bá wo social media ẹ rò pé òbí yóò gbogbo ayé nìkẹ́sì ṣùgbọ́n gbọ́ ọlọ́wọ́ sọ fóun ní òde rẹ̀ kọ́ jama ẹ má gbà bẹ̀jẹ̀ sórí ìyọnu ayé ní máa ń ju ìyọnu òkùnkù àjẹ yọ wà tí ọmọ náà àgbà ṣùgbọ́n ìyọnu ọyọ yóò tún ọ lẹ̀ ọmọ ibi ọba ipò síbi torí náà ìgbára lọ́lọ́ ọmọ ń jẹ́ èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ó nífẹ̀ẹ́ ìwọ náà ara àǹfààní tó wà bẹ́ẹ̀ yẹn àfẹ́ ẹ̀já kú bẹ́ẹ̀ yẹn àfáà ní ká wá wo súwàrùn afẹ́ wo díẹ̀ ẹgbọ́ mi o afẹ́ wo díẹ̀ nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn ń gbà láti má gbára lọ́lọ́run. màá wá náró rẹ̀ dáhùn wálẹ̀ Yorùbá torí pé èdè tí mò ń sọ yìí Haúsá tí ọ̀bà gbọ́ Yorùbá kò wúlò àwa Yorùbá là ń bá sọ̀rọ̀ àwa rí léèdì ẹ̀ mọ́lẹ̀ tiwa àfààní látàyé ànábì wa mọ́ àtàyé ànábì wa ádámà ànábì náà làwọn èèyàn ti gbára lọ́lọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ayé ànábì náà

wọ́n láwọn ẹni ọlọ́run kan bẹ tọ́jẹ́ pé àwọn gbára lọ́nà nígbà wọn kú tán wọ́n lásìkò kan náà wọ́n èyí tó fi èèyàn wọn náà wá wọ́n wá lọ gbẹ́ èrè wọn èrè náà wá ń tà èrè ni wọ́n àwọn nínú òfò bí wàhálà àwọn ní orí bó ṣe pọ̀ sí ẹ̀yẹ tẹ́ bá wo àwọn jẹ̀mọ́ látàdà rúnà àálẹ̀ àtàkùn wà látàdà rúnà wà dá wà láṣùwáán wà láyẹ̀ fún sàwáyà àrùkọ̀ wà èrè bíi márùn-ún wọn gbẹ́ ara èrè ńlọlọ́run wá ara ànàbí wa parẹ́ torí láàrin ádámọ̀ nínú tí ń ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ a rí àwọn tó já sí wípé wọ́n ń gbára lé èrè ṣìgìdì òòsà jama wọ́n ń gbára lé kí mo pè ó èrè ṣìgìdì òòsà jama ẹ̀gbà rí dáadáa o látẹ̀rẹ́ ń sìn tẹ́ ẹ bá dé náà yàrá ẹ̀lòmíì àdúgbò kan bàdàn àdúgbò kan ní Ìbàdàn mùsùlùmí lẹ́ni yóò àti mùsùlùmí olóòtú àwọn láńlọ́ọ̀dù wọ́n láwọn fìjìláńtẹ́ tán máa ń sọ àdúgbò àwọn yẹn tí wá fún wọn rìpọ́ọ̀tì pé ẹnìkan ń bẹ tí máa ń wá sórí sábà yìí láago kan tí wá máa ń bẹ́ẹ̀ bí ṣùgbọ́n àwọn rò pé tó káwọn òfin tó nílé sí káwọn tó jẹ́ ń yá náà.

eré níkanú àwọn yàrá ilé rẹ̀ láńlọ́ọ̀sọ̀ kí ló dé sẹ́fẹ́ ká burú wà ní láti ní àbúrò ìsọ́ní o ọ̀gẹ́gẹ́ kan ní o kìí sàbúrò ẹ̀ ní yàrá oríta lòun ti gbọ́dọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ òdọ̀dọ̀ ọlọ́run ní jẹ́ mùsùlùmí o ẹlẹ́bọ wọn jẹ́ tí wọ́n jìyà nílẹ̀ Yorùbá wa yìí ara wọn tó jẹ́ pé irú tọ́sẹ̀ láyé àmẹ́bí èyí tí wọ́n fi bímọ ọ̀nbẹ táwọn èèyàn gbára lé alámọ̀ èyí tó jẹ́ kí mo pè jẹ́ mọ́ àmọ̀ òun ni wọ́n fi mọ ọ̀nbẹ táwọn èèyàn gbára lé àwọn èèyàn tó ní àwọn míì nínú àwọn ìtọ́já sí wípé òun náà ni wọ́n gbára lé àwa gbọ́dọ̀ ṣọ́ra ẹ má gbára lé sí ẹ má gbára lé èrè ẹ má gbára lé ọ̀sán dọ̀rùfà tọ́ọ́líbú wálìmọ̀tìmọ̀ ọ̀lẹ́ ni àtẹ̀yìntẹ́ ń pe èrè fìdí ọ̀sán àti òye ọ̀sán ìtẹ́ ń pe ọ̀lẹ́ ni ẹwọ́n tó ṣe sáré bí ìwà Ibrahim alẹ́ ìsàlá sẹ́ẹ̀mọ̀ pé ń tọ́ ṣẹlẹ̀ nìyẹn táwọn kan mú èrè fìdí lọ́lọ́ wọn ọ̀nà bí Ibrahim sì mú àáké ó sì gé wọn wẹ́lẹ̀wẹ́lẹ̀ ọwọ́ á gbé àáké kọ́ èyí tó dàgbà jù nígbà wọn débi àwọn èrè wọn

fúnra wọn náà wọ́n dà sẹ̀mí náà pátá yẹ̀dì kúrú ìkọlù láwùjọ yìí there is one youth ọ̀dọ́ kan tẹ̀ tó ti dé àdúgbò bàbá rẹ̀ náà á ń sára ara wọn ni kódà olóyè nù wọn ni ọ̀gá nù wọn ni eré ni àwàdà wọ́n bá bára bí ìbọ̀ ìmọ̀ ànàbí ọlọ́run fi làákà ìwọ̀n ṣe ó ní bá lùpàálà òun kẹ̀lé èrò òun wá bá a fàfáàlóhùn ìkànú yẹn pípò. a ànábì Ibrahim ọlọ́ba ní kẹ́ ẹjọ́ ẹ máa sọmọ yé ní Ibrahim kí la ní kẹ́ ẹ máa ṣe gbà náà ẹ sọmọ yé ní Ibrahim ẹ sọmọ yé ní Ibrahim o èmi náà bẹ̀rẹ̀ lọ́kọ́ fún mi ní Ibrahim èmi náà sọ Ibrahim báyìí ẹ sọmọ yé ní Ibrahim kí la ní kẹ́ ẹ sọmọ jẹ̀mọ́ Ibrahim ẹ sọ Ibrahim ọlọ́jọ́ lágbàríkà yóò ṣe ní mọ̀wáhìdì ọmọdé ọmọ náà lọ́kàn ṣoṣo ó kọ́ dáadáa ní Ibrahimu anábì Ibrahimu ní à sẹ́mọ̀ kan sọ pé èmi ni mo ṣe èmi kọ́ ni mo ṣe bálùfà aláwọ̀ ẹ̀fẹ́ èrò ohun ààrà fàṣáà lóòrùn ìkànnù ohun yẹn so ẹ̀fẹ́ ẹ̀kú ìbọ̀ mi òpònùkú ni òpònù ọyẹ ẹbí èyí tó dàgbà bọ́yá bọ́yá èyí tó dàgbà yìí ló gé àwọn yòókù kéékèèké tó bá já sí pé wọ́n máa ń sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ gbára lé èrè tẹ́ ẹ gbára lé òòsà tí wọ́n ní kẹ́ ẹ máa fi kankara lórí àbí kẹ́ ẹ máa tọ́po sí i tẹ́ ẹ tọ́po sí ò lè sọ̀rọ̀ ẹ má gbára lé ìyẹn jálá kọ̀ọ̀kan ẹlẹ́kejì nínú táwọn èèyàn ń gbára lé nílẹ̀ Yorùbá tó sì jẹ́ kọ́ kárí ayé òun la pè ní àtẹ̀mímọ́tù awìtàmọ́rímọ̀ ìyẹn ní ká gbára lé àsorọ̀ jẹ́mọ̀ tí mo bèèrè máa wo ìyá tí ń ta ń jẹ ìyá fẹ́ máa kà wọ́n ní kó ṣeré ìtọ́nu sọ́ọ̀sì inú bọ́ọ̀sì máa gbọ́ bẹ́ẹ̀ wọ́n bí fúyàlẹ́ ìdí òṣòdì bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí nínú àdẹ̀wò ta nílẹ̀ Yorùbá àwọn àfó jálà ti ìṣòro ni wọ́n jẹ́ àwọn àpá àti pa dáhùn àdẹ̀wò ni wọ́n jẹ́ fún ìsìláàmù lẹ̀ Yorùbá ẹni bẹ́ẹ̀ lọ wọn náà lẹ́jẹ́ wọn rí ìtì èyí tó bá kọ́ lọ tí ó tó bá yẹ fóun náà lọ máa ta pákó ẹsẹ̀ kọ́ ni akọ́jà fóun ní pákó ẹ má àwọn ń èèyàn ọ̀dọ̀ àfọ́ olóròró wọ́n ló nílé sí òróró wọ́n bá tún fi mú pé àfọ́ olóròró pẹ̀ntí kèrò ìrọ̀bà lálùbáríkà ní máa òróró mo ní wà fún sọ bí aládùúgbò ní olófò ní ọ. adébíwá Muhammad sasala ọ̀dà rí ọba yàwá kàdíjà ṣe bísínẹ́sì ajẹ́kànàbí náà ọlọ́ọ̀ bàbáríkà rẹ̀ oníṣòwò ni Usman oníṣòwò bàbáríkà rẹ̀ máa wọn lọ àáfàá ní ìtọ́ dá afúnikọ́wò náà ní ṣe káfíńtà ìmáàmù bíríkìlà wàhálà ìkìlọ̀ burú ustaasu electrician tó bá sì dìrọ̀lẹ́ wọ́n mọ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi dáadáa ń bàbẹ̀ e gbogbo fóònù tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹgbẹ́ lọ́dọ̀ challenge ọ̀rẹ́ mi lọ́ba ṣe ọlọ́run ọmọ tó bá ń ṣe fóònù tó ní mọ́sálásí tó ti ń ṣe kútúbà tọ́bá ti tọ́ jí ọ̀dì ọ̀lọ̀ ṣe kútúbà tọ́bá ti wà ṣọ́ọ̀bù yóò tó lọ káwọn máa ń kéwú wọ́n ìdàṣùgbọ́n kéwú kí ó fi ṣọ́ọ̀bù lẹ̀ yóò lọ kọ́ wọn kéwú àáfà tí wọ́n sọ lónìí kò lè fẹ́ nọ́ọ̀dẹ́ tàùsàn fífí tàùsàn kọ́mọ̀ tí ó dé òde olóògùn àbóde ṣúná ọba ó ń ṣe aṣọ bá fèèsì fẹ́ kùrà ní àbọ̀sọ̀nú àtójẹ tó tà àní ah, òtò jẹ ṣé kùrà ní nǹkan sọ ọmọ ká dáadáa sọ ọmọ tún bẹ ẹgbẹ sọ ti tó jẹ fún ọkọ lé tó jẹ fún ọtọrọ ọmọ débi tí ó ti tó jẹ tí ó tún tà ọkẹ ó díẹ̀ ó ka oògùn tó pọ̀ sí oògùn ni wọn kàkẹ́ ṣe kéwù àwọn èèyàn lónìí wọn ń gbára lé àsokọ àsorọ ta ló wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ fún wọn àwọn àfa tó láwọn bí bẹnu àwọn ìyá wa wà láì wọn níbi Ọlọ́run wọn rò pé àwọn ọ̀fẹ́ sórí búlọdọ Ọlọ́run ní ọjọ́ wọn lọ ní onífẹsẹ wọ́n lọ ilé baba aláwo ibo náà lọ jẹ̀mọ́ ọ̀dọ̀ àwọn àfà àwọn àfà wa gbé tó nífẹ̀ẹ́ tí ó gbèlé wọn lọ́wọ́ àwọn ẹlẹ́bọ mọ́jà ló nífẹ̀ẹ́ tí àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí àwọn amúṣírìkì irú táwà abálọ́dọ̀ làfà náà ti rìn lọ àwọn àfáà sọ àwọn èèyàn lórí burúkú wa láyàbẹ̀ sọ́mọ̀ ọlọ́run ojú sọ̀rọ̀ ìlú fi ọlọ́run tó ní sọ́mọ̀ sí ibẹ̀ lókè ní ìtura tí mo dúró lórí ilẹ̀ rẹ̀ nínú àwọn tó ń sọ àwọn mùsùlùmí lẹ́lẹ́gbọ́n nílẹ̀ Yorùbá àwọn àfọ́njálà ti wà bẹ́ẹ̀ àwọn náà ti pọ̀ jù àwọn ni wọ́n fún àwọn èèyàn lẹ́yìn tí wọ́n sọ kọ́lé ètí wọ́n sọ kọ́wá ju ẹ̀yìn ètí wọ́n fi sínú kọ́mbọ̀dù ètí wọ́n fi sábẹ́ pílò ètí wọ́n fi kọ́nu mọ́tò wọ́n wà nígbàtí láúlà wà láàkùwátà àti pépọ̀ sagbára kùn sí kankan wọ́n dẹ̀ ti gbó àjẹ́ lọ́kan wọ́n ti gbé oògùn oníṣẹ̀fẹ́ kan sálẹ̀ ẹ̀yin tẹ́ lọ bá wọn náà wọ́n ọ̀sà nílò lórí ibu ẹwà wà ọlọ́run tó ní pé ṣíríkù lè lọ lẹ́ni pọ́pọ̀lọpọ̀ ń tàn bá wọn àdúrà lórí ibu ìtọ́bájọ́ máa ń sàárà èyí mẹ́rin lè wọ́n bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ pa tí wọ́n gbowó lọ́wọ́ ní kèsí pé wọ́n lè lọ sọ nǹkan kọ́ wọ́n fún yín ní tẹ́lù lórí pé nǹkan àtàlì a sì láàfáà rẹ̀ pé òun lè má mẹ́bọ̀ ọmọ ṣùgbọ́n kó lẹ́sìn ní sí ọ̀mẹ́bọ̀ ọmọ ìmọ̀ bára lé àwọn wọ́n sì kò sọ àsọ̀kan pé ah, àwọn tá a jọ ń kírun wà láìwọ́ burú tẹ̀lé ọ́ ní à ah, ah, èmi náà gbọ́dọ̀ jẹ́ tèmi ọ́ ń ṣẹlẹ̀ ní olúwa yìí mọ́sálásí ìlú kan bẹ tí ń bẹ dáàbọ̀ wọ́n ń jà sí màámù wọ́n ti pa fódìdì tó lé lọ́dún àáfà kéèsì ẹ̀sẹ̀ ìlú kan ọ̀pọ̀ ọ̀sọ̀ lè tán sí láìpẹ́ ìtì ìrẹsà ìní ìtòsẹ̀lẹ̀ ń bọ̀ ọ̀rà lù máa ní ìní ìtòsẹ̀lẹ̀ ń bò míì

ṣe tó kúrọ padà wà wọ́n wà sùn kátà lọ́rùn ẹ̀yìn kọ́mọ̀ bà mọ́ ẹ̀kọ̀ lọ́mọ́ àbá tọ́lọ̀ bá ní yọ́ lọ wà láàyè nǹkan àsokọ́rùn one million kò ní ọmọ lọ anábì ilẹ̀ tó bá máa sùn nǹkan ó so pápá ó so kọ́rùn ó so kọ́nu mọ́tò ó so kọ́ ṣọ́ọ̀bù oúnjẹ ó so kọ́ sùkú business center wúkìlà ilẹ̀ ọlọ́run ọ̀ dáadáa gbogbo àwọn tó ń lásídẹ̀ǹtì ọlọ́run wọn náà gbogbo tí wọ́n so kọ́ra kò nǹkan mọ́ irú ẹ̀ ní gbogbo àwọn iléeṣẹ́ tó lè fọ́ ṣebí pọ́ọ̀ bá so nǹkan kọ́ tó lè bá fọ́ sọ́ọ̀bù àwọn pẹ̀lú burúkú bá wà ní ìwọ́n tó wá so nǹkan kọ́ o lè tún fọ́ lè rẹ̀ wọ́n tó fọ́ ṣọ́ọ̀bù ẹ̀ ẹlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀bù tó máa fọ́ gbòòrò wọ́n so nǹkan kọ́ bẹ́ẹ̀ ọlọ́run dá wọn dá ń tán so ní ọmọ wulẹ̀ wá so nǹkan kọ́ tó ti ẹ̀kọ́ ṣọ́ọ̀bù ọ̀gẹ́ wà ní kádàrá rẹ̀ ó sorí sorí ibú lọ́dọ̀ ọlọ́run ó sorí ibú pọ́ gbára lé nǹkan nítorí tó wá gbára lé ó tó ní fàkọ́ǹtì ẹ̀ nínú àdíìsì ni ànábì ní iná rọkọ̀ wà tàmáyímọ̀ wà tíwálátà ṣirikun ànábì ní ìmọ̀ àpọ̀pọ̀ ìmọ̀ aṣọ àṣọrọ̀ ìmọ̀ aṣọ ògùn fẹ́ ẹ̀pọ̀ ni. ó gba àwọn tí wọ́n gbára lé mọ̀sọ́kọ́ ọ̀ràn mọ̀sọ́kọ́ bì kan ni o ẹ má gbára ni ọ̀fọ̀ ọkọ̀ á ah! yorùbá ní àwọn ọkọ̀ gẹ́gẹ́ bí ìdíje mi ṣùgbọ́n àwọn ọkọ̀ náà ègèdè oríṣiríṣi àwọn èdè èṣù irọ́ náà ló sì pọ̀nú ẹ̀ inú ìbẹ́ ó lè jẹ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ wọ́n wá fẹ́ ti sọ fún ọgbẹ́ táwọn ń sọ eh, ọ̀rọ̀ tó kìí bá bálẹ̀ jọ nílẹ̀ máa sọ kìí ṣe gbogbo ògbà òkè tẹ́kàndò ní wọ́n fẹ́ pa ọ fẹ́ gbẹ́lẹ̀ ilẹ̀ ọgbọ́ ọmọ ibẹ̀ ni wọ́n pa sí gbogbo tí Yorùbá máa fi sọpá wọn fi pọ̀ fún náà yóò rán pọ̀ bẹ́ẹ̀ irú ẹ̀ náà lè tí mo jálẹ̀ ẹ̀kan àṣẹ náà lè náà ti ijó àti òrùn lòrùn fi ràn yọ́ọ̀sẹ̀ kọ̀sẹ́ ni tìlákọ̀ọ̀sẹ̀ tá a sọ bẹ́ẹ̀ fún ọgbẹ́ yọ́ọ̀sẹ̀ kọ̀sẹ́ ni tìlákọ̀ọ̀sẹ̀ ìmí ilé méjì fẹ́ǹsì ń bẹ̀ lórí ẹ̀mọ́ ìyọ̀ máa mi ń ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ àwọn ọmọdé kan lè sábà yẹ ọmọ oko ní máa yọ̀ lẹ́yẹ ọmọ alákọ̀wé tó bẹ̀rù bí nǹkan mi tó bá rí ẹyẹ báyìí daddy daddy come on see this bird ah, daddy jump tire rẹ̀ ọmọ ẹja daddy this bird this bird nígbà tẹ́yẹ fẹ́ pa owó ọkọ̀ yín ọ̀jẹ̀ tẹ̀tẹ̀tẹ̀ lóní ọkọ̀ ogun tájà ló ń sehun lóní ẹ̀mọ́ yọ̀mọ́ ní tẹ̀tẹ̀tẹ̀ lọ́mọdé yọ̀mẹ́yẹ ó ti tàbọ̀ tó bá jáwọ́ alákọ̀wé wò ní yọ̀mọ̀ òkúta débọ̀ ọmọ oko nìkan ní ọmọ ẹ̀bọ̀ ọ̀rajà káàkiri ẹ̀ ní sọ́ọ̀sọ́ nǹkan kún fáyà kún fẹ́ẹ́ sojú àrò òkú bá wá lé wọn tà àwọn alákọ̀wé tí ó gbòó gidi wá fún ọ torí kò sí ní sẹ̀sẹ̀ àwọn ọmọ tí wọ́n èsì ìyọ́ ọmọ ké ní o ẹyẹ ìmọ̀ bẹ̀rù ẹyẹ ni tó ti yé bá ní ìsìn òkú tó ti gùn gbogbo rọ́tẹ̀ kójọ sínú ọkọ̀ náà lórí kíni jẹ̀mọ́ lórí rọ ẹ̀bọ ni mùsùlùmí èèmọ̀ gbára lé ọ̀fọ̀ nínú táwọn èèyàn gbára lé ń bì òun ni ọ̀fẹ́ jẹ̀mọ́ tí mo bèè tọ́lá sọ̀rọ̀ fẹ́ jókòó ní o gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn nǹkan yẹn ọfẹ́ ó ti lébà ṣe máa ń ṣe tẹ́rínù islam kòkòrò múyàn lórí ó múyàn lápá ẹnì fún lọ́fẹ́ kòkòrò kèé ṣe ṣíríṣù àwọn ewé kan bẹ́ẹ̀ lẹ̀ yorùbá wà láìpẹ́ bá kún tẹ́ kún mọ́fẹ́ bọ́yọ́ máa fi ń ra orí títa mọ́ náà bá mọ́ mọ́ lórí àbí kòkòrò kan yọ́ lọ èyí ò ní ṣe pẹ̀lú fẹ́ gbára lọ́sẹ̀ èyí àwọn tó bá jọ mọ́ ntọlọ máa ń lò ní sábà mo sọ níbẹ̀rẹ̀ wá sí ìtọ́lọ́hún máa ń lò ní sábà kò sí tó burú bẹ́ẹ̀ ewé àjọ ọ̀bàlẹ̀ tẹ́pẹ́ tó máa ń lò fún gbókò mú kò sí tó burú nígbè ọ̀bàlẹ̀ ewé tọ́lọ̀ ń dání tó ti yé bá tó bá jẹ́ pé ewé ewúro ó máa ń àwọn má ẹ̀sẹ̀ máa wá ìtọ̀ aláǹgbà ẹ̀jẹ̀ ẹyẹlé àwọn tó bá jọmọ́ natural app àbí tọ́jọmọ́ àìsàn òògùn ara ọlọ́dọ̀ àwọn dókítà ni ọgbà abẹ́rẹ́ ni olo àgbo ni olàgúnmu ni tí ọba ti lẹ́bọ̀ ń mú kò sí tó burú bẹ̀. ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ti wá ń bì kèé ṣe pé ọṣẹ kòkòrò kèé sọṣẹ tamana kèé sọṣẹ kúrú kèé sọṣẹ kúrú kùsà ìyọnú ayé nínú tí wọ́n mọ̀ fi sí ebi òfin ṣérí o bẹ̀mọ́kẹ̀ ń wo tí wọ́n máa ń lò ní o wọ́n lè bọ́ ọmú ìyẹ ẹ̀yẹ wọ́n lè mẹ́jẹ aláǹgbà wọ́n lè bọ́ ọmú tán olóńgbò wọ́n lè bọ́ ọmú ewé àjẹ́ ọ̀bàlẹ̀ wọ́n lè bọ́ ọmú èpo ọ̀bọ̀ wọ́n lè bọ́ ọmú àtàrẹ títí ẹ̀ láàbọ̀ <laughs> wọ́n wà bọ́ ṣàjọ wọ́n wà gbogbo ẹ̀ mọ́ wọ́n wà ní àwọn ó gbé sí orí kìnnìkan fúnjọ́ méje ẹ̀yìn tó lè jẹ́ máa fi lò ah, ọdọ́ ọkùnrin wọ́n tó àfà wọ́n dọ̀gbọ́n fún bí pé ah, àfà tó ọba ti bọ́sẹ̀ ìwé wọ́n máa yọ̀ mọ́ wọ́n máa wọlọ́run àsìkò tó fi rẹ̀ lóòótọ́ wọ́n bá máa yọ̀ mọ́ ọba máa tà tọ́ra àjọ̀nù kan náà àtà àjì wọn àjọ̀nù ni ọlọ́mọ owó àwọn èèyàn wa tó bá wá di pé wéṣọ̀kọ fún ọba ní yọ̀ mọ́ ọmọ yọ ọba di pé sísá sísá lọ́mọdé ń sáfẹ́ jó sísá sísá kò ní jẹ́ fẹ̀fẹ̀fẹ̀ lọ́mọdé yọ̀ mẹ́yẹ wọ́n bá máa sá fún òkùtọ́ ọ̀bà tó dé bọ̀ torí kèé sọlọ́run lọ gbára lé ìtọ́ gbára lé ní ẹ̀fáyárí dé ọlọ́run nìkan ni òní kí ni o ẹ̀fáyárí àbí tí ìka kan bẹ tí ò ní ẹ̀fáyárí dé wàláì ó ní ẹ̀fáyárí dé ọlọ́run tó ọba tó wá kú kò tún ẹ̀sìpáyà ó tún lu ọlọ́ọ̀ nínú sàárè kò tún ẹ̀sìpáyà ó tún lu ọlọ́ọ̀ nínú ọ̀gbẹ́ ìyá ìyàmọ̀ ìwọ tó ọba lo ọsẹ̀ ìyọnú ayé ọ̀ya tó ní kan fún ọlọ́sẹ̀ ìyọnú mọ̀lẹ́ká mọ̀lẹ́ká ó nà ti ẹ̀ta nù sàárè kí lọ́kàn mọ̀lẹ́ká fún ọsẹ̀ ìyọnú ayé kò ní dá fọ́sẹ̀ ìyọnú ayé òkú tó ń gbé ọsẹ̀ ìyọnú mọ̀lẹ́ká náà ni wọ́n ṣe fọ̀ máa rádọ̀ fẹ́ mọ́ bínú mo ní pàṣẹ ìfàkùn sí ìdòtí márùn-ún ní ìrànlọ́wọ́ jama ọsẹ̀ ìyọnú ọsẹ̀ arọ́bí ọ̀sẹ̀ gbogbo ọkọ̀ tá máa ń pè àwọn èèyàn ń gbára lé ọ̀fẹ́ nínú òlú ẹ má gbára lọ́fẹ́ oúnjẹ àwọn èèyàn ń gbára lé oúnjẹ nínú òlú jẹ́mọ̀ tí wọ́n náà gbára lé bọ́ọ̀rọ̀ gáàbù ó sì ti oúnjẹ lọ wà ètí wọn ni oṣù báyìí ètí wọn ni oṣù títì ẹ má gbára lóúnjẹ ọ̀ọ̀lẹ́ ni oúnjẹ ẹni tí wọ́n fi ṣe oúnjẹ fún ọkú oúnjẹ àìsí oúnjẹ ìkíní kan tí wọ́n lò tí wọ́n fi ṣe oúnjẹ tó wọ̀n ọ̀bà fún sọ́lẹ̀ fi ṣe oúnjẹ fún ẹ má gbára lé oúnjẹ ẹ wá lò bẹ́ẹ̀ fáwọn nǹkan yòókù nínú ẹ̀ làṣẹjẹ yorùbá máa ń gbára láṣẹjẹ pé á ah, àṣẹjẹ tó ṣe fún ọjọ́ méje ni ẹ tún wọ àdánwò tó ní báyìí màkà tó ń sàwọn èèyàn wọ́n ti fi àṣẹjẹ fẹ́ nìkan rí wọ́n ní kọ́ fọ́ ká lọ ìgò ẹni ẹlẹ́ni yóò padà ní kidney problem ìgò ah, ah, irú àṣẹjẹ òfowó nu àyìnbákẹ́ ọmọ dá o kọ́rẹ́sù ni ọ́ tẹ̀lé pé ìlàlẹ́sọ̀pá ṣe fún ìyá yìí o tí ó fi rí pé nǹkan lánàá pé màmá ah àṣẹjẹ́ alágbára abẹ́sìn fún yíò ìyá tí ọ̀ lọ sùkú kọmọ pé kò yẹ rè wàhálà ni ọ lọ ọ̀dà sí kíndìnrín òun ẹ lọ ìgò ìgò sẹ́wọ̀n méje lẹ́lọ tí ó kọ́ náà àwọn àfihàn kan sí àṣẹjẹ́ fún yíjọ́bọ̀ ẹ jẹ́ fún yọ méje kí ní pọ́blẹ̀mù ni ó padà pa ọ̀nà tí wọ́n ṣe jẹ́ kí àtẹ̀jẹ́ mi wọ́n fún ọ ní tí ọ̀yẹ́ kọ́ wọnú ọkùn rẹ jẹ ìní ó lè jẹ́ fọ́ ni wọ́n ní wọ́n bẹ́ẹ̀ bọ́ ọ̀sẹ̀ wọ́n àbọ̀ wá ìgbẹ́ kan wọ́n bọ̀ wá ìtọ̀ eérú wọ́n bọ̀ wá ìgbẹ́ ìlàkọ̀ wọ́n wà á ta gbogbo ẹ̀jọ́ ìwọ náà àmọ́ ẹ̀dùn kí ah mo di àtẹ̀jẹ́ ọmọ mọ̀ pé nǹkan wara mi àǹjẹ̀nà lọ́wọ́ ara rẹ̀ gbogbo ń tọ́ ṣe fún ọ ó ní expiry date ṣùgbọ́n tó o bá kú láàrin àsìkò ọ̀sálùjẹ́ náà kankan fún ọ ní ìparí ááyà tá a fi bẹ̀rẹ̀ òun náà láàfi parí wátà wátà alàlẹ́ ayé lẹ́bí láyà mọ́ tọ́ba níta lẹ́ńtọ́ yẹ kágbára lẹ́jẹ̀ mọ́ ẹni tí ò lè kú láéláé ni o tẹ́ ẹ bá ti lè gbára lé ẹni tó lè kú ẹ̀sùn ìgbàgbọ́ òdodo ní sọ́ọ̀tù lè máa yídà ayà twenty three ọlọ́run ni wàhálà lọ ìfàtàwá kálú nǹkan tó mọ̀ nínú. tẹ́ ẹ fẹ́ jẹ́mù mi ní òdodo ẹni tí kẹ́ ẹ gbára lé òun lọ́lọ́run abẹ́ tó wá mùsùlùmí ní jama ẹ̀jẹ̀ agbára lọ́nà kan àwọn nǹkan tí wọ́n gbára lọ́nà kí ìkẹ̀mú àyùbá nìkan wà tí mo ti àìláìsì àwọn ẹni eré tán lọ́wọ́ ti gbára lọ́nà gbogbo àbí ọ̀sà

ẹ mọ́ tẹ̀lérú àwọn àfẹ́sù báyìí wọ́n sọ yín dọ̀tá ọlọ́run gbogbo tó ní ẹgbára lé ó ní ẹ̀fáyà ní tèèjì o wọ́n kù dọ́kà ibò ìmí inú wọn kan tó kú wọ́n ti ẹ̀fáyà ẹni tí kẹ́ ẹgbára lé wà á lọ lọ ìfàtà wà kàlù nǹkan tó ń mọ̀ mi ní ẹgbára lẹ́ni tó dá sánmà ẹgbára lẹ́ni tó nílẹ̀ ẹgbára lẹ́ni tó ṣẹ̀dá èèyàn ẹgbára lẹ́ni tó lóòrùn ẹgbára lẹ́ni tó lòṣùpá ẹgbára lẹ́ni tó níràwọ̀ ẹgbára lẹ́ni tó ń fa ọ̀sán yọ nínú òru ẹgbára lẹ́ni tó ń yọ òru nínú ọ̀sán ẹgbára lẹ́ni tí ó pààyè ẹgbára lẹ́ni tí ó lù ní dìde ẹgbára lẹ́ni tó là ẹgbára lẹ́ni tó nìna àlìjánà ní kọ́lọ̀ ó sì kúrè wa ẹni tó là yẹn ni ẹgbára lẹ́ni وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين الله يجعل بدلو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته